ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ move it. Do anyhow you see anyhow. Délé Báyọ̀ ẹjọ́. Ọ ṣètò ọjọ́ kí ni túmọ̀ yẹn sì? À ah, wo gbàgbà lọ́wọ́ ẹ̀ kó ṣiṣẹ́ tó fẹ́ ṣìjà yẹn bọ̀bọ̀ fara ẹ balẹ̀ o. jẹ́ kí n sọ fún ẹ ṣé ní bó ṣe wà yìí wọ́n nìkan la jòjì láàrin wa náà. sọ nǹkan sì mi kí wọ́n á lò ní. ọlọ́dún jọ bọ̀bọ̀ fara balẹ̀. sáré. ọlọ́run lọ́mọ tí mo sọ. bàbá o ah, suwaye àfúnni ló ń jẹ máa wo bẹ. ọmọ ayé. bàbá àti lọ́wọ́ yín ti pẹ́ o. Eh, bàbá ìsìn dáadáa lẹnu jẹ́ mẹ́ta. èrè ó soríire. ọ̀dà yóò dà fún ọ. Eh, nígbà bá ní wọn kọsẹ́ wọn mọ̀ sákì. Eh, ah, mẹ́kò. àbẹ̀ yóò dà fún ọ. ilẹ̀ o yà wá sí o. Yekunle. ní sùúrù mo sáà mọ̀ pé ń fún ọ lówó rẹ ẹ wò mí dákun fún mi ní ọ̀sẹ̀ kan sí. ṣé kìí ṣe pé ẹ mú gbóyó àbí ẹ̀jẹ̀ ta sí ọpọlọ ṣe àdéhùn wa nu. ẹ wò mí mo ní onísùúrù o èmi náà mọ̀ pé àdéhùn wa kọ́ o ṣùgbọ́n kì í ṣe ẹ̀bi èmi náà gbogbo bí ìlú ṣe rí ni ọ̀sán mọ̀ pé ìparọ́ wo láti gbà mo ti dé ṣọ́ọ̀bù better life méjì tí mo parí. mo gbàgbọ́ mi lọ́dọ̀ fún yín ẹ pa better life mẹ́wàá. Ah, ló ṣe yín kí ló ha ẹ lẹ́nu ẹlẹ́gẹ̀ta tá a dé máa yẹ̀kọ́ ilé ọ̀sẹ̀ mi sẹ́yìn tí mo wá ẹni pé kí n wá lónìí mo dé lónìí fún mi sọ̀rọ̀ jàtijàti. ẹ wo mi ẹ dákun torí ọlọmọ láṣìírí. lọ́tọ́ fẹ́ bóyá láṣìírí ńkọ́. mo dọ̀bálẹ̀ fẹ́ lẹ́dà rẹ̀ bò láṣìírí. ṣé ọ̀sán fún kò ń jẹ mí lówó ni. wọ́n jẹ́ ọ̀rẹ́ kúrò ọmọ níyàwó mi lówó. ẹ sọ fẹ́ gbọ́ mo tó tó ń gbèsè máa rí pátá ni màá fojú yín rí. Dékúnlé. ló ṣe Dékúnlé ẹni tó jẹ gbèsè ó ti mọ̀ kó di dandan kó wọ́n san. Ah, Lékúnlé. <laughs> Àwọn ọ̀rẹ́ mi ló jẹ ẹ̀ lọ́gọ́. Àwọn wo lọ́rẹ́ yìí? Dékúnlé ah, eh, ṣé bí Musa àti Bíọ́lẹ̀ ká àtijọ́ sọ. Ah. Ṣé mo sọ fún pé mo gbẹ́bẹ̀? Eh. Èmi ò gbẹ́bẹ̀. Kílẹ̀ bá mi sọ. ẹ dúró bàbá ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ṣe sùúrù. ní. ẹ fògùn oògùn kọ́ oògùn kọ́ ẹ kò yé yín bẹ́ẹ̀ ṣe ń wò ti kú ìdánrin bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ lára mi àti pé ẹnikẹ́ni tó bá fọ́ di ọ̀la. àwọn ò fẹ́ kí Dékúnlé. Ṣèbẹ́lẹ̀ ni mo lù. A mọ́tẹ́gò. Kí ló máa pa ẹ̀? Ọlọ́run ọba ó ṣàánú wa. Ẹ̀fún ni ká pelé yìí ni àbéèdì. Ah. Ẹ ǹlẹ́, ẹ mọ̀ mú mọ́ra ni. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́ àmọ́ Dẹ́kúnlé ọ̀hún mọ̀ láyà o ah, ah. ó dáná ńgbà tó wá ní kán lù yín lálùbami bíi ele ṣé ìyẹn ló wá ní ọmọ àwọn ọlọ́run gbà ni ah, ọlọ́run ọba mọ́mọ́ pé tí wàá yà o ẹ ǹlẹ́ ẹ wo Ọlámídé ìwọ sáré wá lọ sọ́dọ̀ àǹtí chemist sọ fún wọn pé mo ní kàn bá fún ẹ ní oògùn ibà orí fífọ́ ara rí ẹ aṣàpọ̀ ṣá bá ṣe máa ń ṣàpọ̀ yẹn mọ̀ ṣe ń kàpọ̀ yẹn ni mo ní kọ́ bá mi kàpọ̀ fún ẹ kíákíákíá mọ̀ pẹ́ o kò sọ fún wọn pé màá wá fún wọn lówó ṣùgbọ́n kárí ọkọ mi má pẹ́ o. mami kí ló ṣe dáàdì gánà. ẹ wọ́n ara bàbá yín á kò sí ní tó ṣe. àbálá mi dé ògiri ni mo ti ṣe sílẹ̀ adàkẹ́ kúkú dìde kẹ́ mú ní ìsìn kọ́mọ tó lọ gbòògùn dé kó tó dé kí gbogbo ẹ̀ lè ṣiṣẹ́ papọ̀ kúrò báwo ni. àwọn ń sọ pé kí n gba oògùn orí fífọ ara ríro pẹ̀lú oògùn bá alákàpọ̀ àpé tàǹbà ti tán máa fún un lórí. ìyá rẹ ní gbogbo orí fífọ ara ríro alákàpọ̀ wo gbogbo gbèsè ìyá rẹ rèé tó ti jẹ tẹ́lẹ̀ mo ṣe ni wá bá wọn níbo lọ́n ló mú ọ wá lọ sọ fún wọn gbogbo owó mi ló bá ń gbà wá bọ́ọ̀tà mo ní o bọ́ọ̀tà. àǹtí jọkẹ́ kí ló le tó bẹ́ẹ̀ ojú lójú sàmì ìbádẹ́tọ̀ ọ̀gbìn fún mi nínú àrùn. ìgbà tó wá tẹ́ bá ti sanwó ẹ mọ̀ pé máa tà fún gbèsè tán jẹ ló wà níbí sómi èdè ta mo lè wá dá mi gbèsè torí wọn kọ́ mo ṣe ṣí ok oògùn yẹn ta fún mi máa fún lówó. ẹ bá ti sọ kó tó lọ. ẹ má wọlé ní máa fún lówó ẹ. àpáta ayérayé ṣe ibi inside me jẹ́ kí ó ní ọ̀ẹ́. lọ́fẹ̀ẹ́ ń ta rẹ̀ òyà náà wá fún ọ lálàáfẹ́. ṣe gbọ́ iye ẹ̀rọ ojú dìde ẹ̀rọ ojú dìde ẹ̀rọ ojú ẹ̀lẹ́ ẹ̀lẹ́ babalámidé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. kí ló wáá fẹ́ kún nísìn ẹ èmi ò mọ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o èmi ò fẹ́ o ọlọ́run ní dá rọ́rọ̀ kún nígbà tí ṣe pọ́rọ̀ yín ò yé bó yé mi pọ́rọ̀ ọmọ náà lẹ ṣe kó tó di pẹ́ lọ yáwó lọ́wọ́ Dékúnlé kí gbogbo eléyìí tó wá ṣẹlẹ̀ èmi sì mọ̀ pé àwòye la máa wà àwọn ọmọ yìí náà láṣẹ ọlọ́wọ́ bá àwa dá jìyà náà la máa jọrọ wọn ẹ mọ̀ sunkún mọ́ ẹ dákun ẹjọ́ ẹ mọ̀ sunkún o ẹ wọ ẹdìdẹ kẹmu gín ẹdìdẹ ẹjọ́ ẹdìdẹ ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ o ẹ má sunkún mọ́ o ẹ pẹ̀lẹ́. ah n kárí ọkọ mi ṣé wọ́n fún ẹ. n kárí ẹ gbà bíi ṣíbí méjì sí kẹwàá lóògùn ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ̀gbọ́n mi. gbogbo eléyìí náà ni wàá lò. wọ́n ṣe kà á pọ̀ nù ẹ́ lò bẹ́ẹ̀ náà ni o ara ah. ah, ó lè yá náà ni. ẹ lò ẹ lò ẹ lò ẹ lò. Mm-hmm dàbẹ́ náà fún yín lálàáfíà lẹ́fẹ̀gbẹ́ lílẹ̀ ẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi kí ló tí wọ́n fi na dáàdì báyìí. ṣé o gbọ́ nǹkan tá à ń sọ látàwọn dáàdì jarakun yẹn ló jẹ́ kó na dáàdì bẹ́ẹ̀. kí ni wọ́n fowó yẹn ṣe. ṣebí ó tọ́ fi tọ́jú ẹ nígbà tó wà lọ́sibítù tá a rẹ̀ ò yà ń gbà yẹn ni. ẹ̀jú ẹ̀dẹ̀ sùkà ẹ̀gbọ́ kalẹ̀ síbẹ̀. babaláwo oúnjẹ yín ti délẹ̀ wá jẹun sí fẹ́ẹ̀lì kò gbọ́ nínú sí àwọn. babaláwo babaláwo. Babalámidé. Babalámidé. Babalámidé. Babalámidé babalámidé kú ọ̀nà. babalámidé babalámidé bẹ sọ bẹ́ẹ̀ babalámidé ṣàánú mi babalámidé aa ah, mo dára mo jẹ gbèsè mo jẹ gbèsè ẹgbẹ mi o babalámidé o babalámidé sọ̀rọ̀ ṣàánú mi ṣàánú ìwọ́jú mi ṣàánú mi ṣàánú mi. ti fi lélẹ̀ fún ènìyàn láti kú ní ẹ̀ẹ̀kan ṣoṣo lẹ́yìn èyí ìdájọ́ ni ó kàn mo kí gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí wípé ẹ kú rọ́jú ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú àṣẹ̀yìndè alàgbà oṣù ọlálé ó ti wáyé ó sì ti rí ayé ṣe àwa tó kù ò kí a múra ṣiṣẹ́ ọwọ́ wa torí pé dídí olùgbàlà ó súnmọ́ kankan àwọn ó padà ní ṣùgbọ́n ìwà alàgbà oṣù ọlálé yóò máa tọ̀ lẹ́yìn ní ìkóríta yìí ẹ ó fi eru fún eru a ó fi erùpẹ̀ fún erùpẹ̀ ẹ fún màmá wa kí wọ́n bù sí i àti àwọn ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí tó kù. ṣọlá ní àjàdí kan ọkọ mi má sùn lọ́rùn o má bójú wẹ̀yìn kó má wo mi àtàwọn ọmọ tó fi sílẹ̀ fún mi mo fẹ́ràn ẹ o mo fẹ́ràn ẹ àmọ́ mo gbàgbọ́ pé ọlọ́run ọba fẹ́ràn ẹ jù mí lọ ní ó dàárọ̀ ọkọ mi ó dàárọ̀ sùúrẹ́ o Àjàdí. Àjẹun, ó ṣòrí rẹ̀ ọ̀rọ̀ làákà ìlọsọ jáde lẹ́nu ojú òṣèré tí ọ̀ hmm. bàbá baálé ètèmi kan wò tẹ́lẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ nílẹ̀ tó yẹ ká ya ibẹ̀ ṣùgbọ́n máa fojú inú wò pé àbí á fi bí ọ̀sẹ̀ kan ṣọ́ṣẹ̀ méjì lẹ̀ ṣó ti yé kó tó ti pa mẹ́nu ọba ni ṣùgbọ́n gbà tó tó ti wá pé títa pé tírọ̀ pé àsìkò wà ọ̀rọ̀ náà kan wà tó ti yé yín. bọ̀dá mi oṣù ọlálé mo rò pé gbogbo ogún tí yẹn fi ilẹ̀ ọ̀yà àtọ́jú bọ̀ o ọ̀yà àmọ́ bí ogún bá wà o tó ti yé yín ibi yẹn lówó sí ni o ibi yẹn ọkọ̀ àti ilé tí yẹn bá kọ́ tó ti yé yín ká tọ́jú gbogbo ogún ọbẹ̀ ká sì parí gbogbo ẹ̀jọ́ ká kó ogún wọn wálé èyí ò ní àkọ́kọ́ mú lókòókòdùn kó tó di pé àṣùyàwó lópó àṣùyàwó lópó. mi fẹ́ mọ bí ogún ìbọ̀dọ̀ oṣù ọlálẹ́ bá wà. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó yà mí lẹ́nu ó sì dùn mí púpọ̀ ẹ dúró náà mo fẹ́ bi ilé èdè ọ̀rọ̀ kan ṣé ẹ ti ń retí kí ẹ̀gbọ́n wọ oṣù ọlálẹ́ kó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó fi wá jẹ́ pé òkú ò tí ì wọlẹ̀ ta ìwọlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe súpọ́ bẹ́ẹ̀ ṣe pín ogún ibi tí ilé wà ibi tí mọ́tò wà ibẹ̀ ló wá jẹ yín lógún ah ẹ wọ ọ̀rọ̀ yín ó dà pé ó ti rújú báyìí. Ládékẹ́ èmi náà lọ ń bá sọ̀rọ̀ báwọn o èmi náà lọ ń bá sọ̀rọ̀ tó o bá ìṣàkọ́bọ̀kọ́bọ̀ káàkiri àárín wa àbí èmi lu wo ah, bàbá baálé ọ̀rọ̀ mẹ́ ti fẹ́ di kọ̀tọ̀kọ̀tọ̀ ṣé a rí pé pàlàpàlà ni kí wọ́n ilé ọmọ rí mi fi. Àdìó Àdìó ní sùúrù olórí ẹbí ẹ pẹ́ fún wa ṣe rí gbogbo ọ̀rọ̀ tí a sọ lẹ̀ ẹ má bínú ntẹ́mi fẹ́ kẹ́ ẹ bá wa ṣe ń bẹ̀ ní ìsìn pé ọmọ tí olóògbé filẹ̀ bí wọ́n ṣe máa lọ léèwé opó tí wọ́n filẹ̀ o bí ó ṣe wà nǹkan kan máa ṣe tẹ́wà bá ní yanjú gbogbo ẹ̀ tí ó wà ń túbà túṣẹ́ tí ò ní sí wàhálà kankan ó lèmi fẹ́ kẹ́ ẹ bá wa ṣe ẹ dákun. ọ̀kadì láì ọlọ́run ló máa máa ṣe bẹ́ẹ̀ bí ò bá ṣe bẹ́ẹ̀ ni tó mú oṣù ọ̀la lé lọ ṣùgbọ́n àkúdú pẹ́ fọlọ́run ó fọmọ alẹ̀ kọ́ ló bá dá àwọn ọmọ náà sí i. Adio. bọ̀dá ń lò bọ̀dá. ọmọ àlè ni ọ kí mo sọ. ẹ jẹ́ mẹ́tí á bá bí n fún. ọmọ àlè ni ọ tó àmọ́ bí ìyá rẹ̀ ti gbé ọ wá ní agboolé ṣé ìjókòó wa sí tó wà fún síntà aláfẹ́ wa sọ ń bì nù tó wá tẹnu bọ̀rọ̀ tí mo ṣe bọ́rọ̀ làákàyè ló jáde lẹ́nu rẹ tí mo mọ̀ pé fún ẹ ti jà inú ẹ bu ọ̀rọ̀ rùn sá ọ̀ma ń pè hàn ẹ̀yìn ọ̀ma tó wọn gbà ń pè wọn ẹ̀ ń bá jẹ lájọ tó sọ fún fóònù dájọ tí Yorùbá sọ máa lè ẹ wo ẹ̀yin tí básìkò bá tó táyànjú gbogbo ẹ̀ á yànjú ṣe ti gbọ́n báwọn. ẹ jẹ́ n wá sọ fún yín. ṣé ẹ rí ìṣẹ̀ṣe. Ah! ọmọ lágbára gan o ṣùgbọ́n ìṣẹ̀ṣe ń fẹ́ bàjẹ́ látòrí yín só ti yé yín mo sì mọ̀ pọ́n kan ní amọ̀kọ́ mẹ́kọ̀ọ́ yẹn ń kó sí yín nú só ti yé yín ẹ wá jẹ́ ìṣẹ̀ṣe o ẹ jẹ́ bàjẹ́ lórí yín yóò tó yín ti ilé ń bà yín lọ. kò lè bàjẹ́. nígbà tó sọ̀rọ̀ ní ìsìn oníṣẹ̀ṣe nígbà yẹn bàbá àti àkótó rí kó kan ẹ̀mí kò bàjẹ́ kò sì ní bàjẹ́ gbà tèmi tó bá wá kàn wọ ọ̀sẹ̀ bó bá ṣe wù ọ́ nígbà tásìkò tá a fẹ́ gbogbo ẹ̀ ọ̀rọ̀ òkè ọ̀sán. jẹ́ arírú ẹ̀ mọ́ ọlọ́run mọ́ ṣe lákùúfà gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ náà mọ̀lẹ́bí wa yìí bí bókù bá kú lẹ̀ táyọ̀ sí ìdàgbà àmọ́ aṣọ lóko ni kì í ṣe mọ̀lẹ́bí wa nìkan ni o káàkiri ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n gbogbo wa la mọ̀ kó làjú ti dé wọn àfi tipátipá súyàn lóko mọ́ tó bá wu obìnrin òkú tó bá fẹ́ súpó ni bí ò bá fẹ́ súpó àlè mú túláàsì. Hmm. bàbá bá ń dùn ṣé ẹ sì máa ń tẹ̀ ń sọ lẹ́nu. ṣé ẹ fẹ́ fẹ́ bí ìwà jẹ́ ni. ẹ̀gbọ́n mi àdìo sẹ́yìn nìkan lè ń bẹ́nu ẹbí ni wàhálà yín pọ̀ jù. aya mi olóògbé ọdọọmọ rẹ sí inú ilé wa wàhálà rẹ nìjà sásán ẹnu rẹ lọ̀rọ̀ wà o tó bá wù ọ́ láti sunkó bí o bá sì wù ọ́ láti sunkó ẹnìkan ò lè mú ọ dandan ètò bá wù ọ́ nìkan sọ náà sẹ́yìn. tẹ̀ wá bálé ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣe ẹyin ọkọ mi ẹ̀bọ́n ọkọ mi gbogbo mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí ọlọ́run ní jẹ́ ríru eléyìí mọ́ ọlọ́run ní ṣe ní tẹ̀lé tẹ̀lé ẹ rí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá ó yé mi ó yé mi yékéyéké mo dẹ̀ mọ̀ pé ìfẹ́ tẹ ní sèmi àtàwọn ọmọ mi pàápàá ọkọ mi tó dolóògbé olójẹ kẹ múrú ìmọ̀ràn tẹ mú wá ìwà. àmọ́ bàbá Baálé èmi ò ṣùpọ̀ mi ò ṣùpọ̀ torí pé mi ò rí ọkùnrin náà láyé yìí tí mo lè nífẹ̀ẹ́ bí ọkọ mi mọ́ mo dẹ̀ ti bẹ́lẹ̀ dàbí dámájẹmú pé ọkùnrin mi ò ní gun àyà mi títí tí màá fi jọ́lọ́ nípè orí náà ní òṣùpù ní òṣùpù. má sùn ẹkún mọ́ ẹfún kún mọ́ olóòdì jẹ́ ariwo ẹ̀ mọ́ Àdìó eléwo ni fìlà inú yín èmi mo ní bàbá. ìwọ ń kọ́ àdìyó tiẹ̀ dà. èmi ni mo lè tí ì tàn yẹdẹyẹdẹ o. ìlà àdìyó nìyí ọ̀ka ìlà ẹ̀ ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu aya mi bí gbogbo yín ẹnìkọ̀ọ̀kan ó mú fìlà rẹ̀ kẹ́ ẹ gba ẹnu iṣẹ́ yín lọ ọgbọ́n àbọ̀ gbọ́. bàbá balẹ̀ ṣe rí ní gbogbo ògbóró ẹnu yín kàtàkàtà lẹ́ ń sọ. lẹ́nu mi obìnrin lóhùn òṣùpó àbí. ọmọ àlè ni ó. obìnrin ti lóhùn òṣùpó olóhùn òṣùpó wọn mọ òwò pàjọmọ ẹ̀yìn àti ẹni gbogbo ìgbà tí ń sọ̀rọ̀ ibẹ̀ ń ṣẹ́jú ṣe pé kọ́mọ so kọ́ka lè bá àròpọ̀ kala tẹ́nà làmì lójú bíi egbére ẹ jẹ́ sọ nǹkan kankan fún yín àjọmọ yín ni o ẹ̀yin lẹ fún lóògùn pé pẹ̀ bọ̀dá wa ẹ̀yin ni o ẹ jẹ́ wá sọ fún yín ẹ jẹ́ sọ fún yín o ṣé ẹ rí òkú yìí àárò ni o. àlérò àlérò. àárò lórí ọwọ́ tẹ́ ẹ bá tì mí lẹ́yìn wọ́n dàrú. ẹ̀rọ mo fi lẹ. ẹ bá pé wọ́n dàrú. àṣejúrẹ́ tiẹ̀ ti pọ̀ jù. ẹ aya mi wo ni wọ́n bá sọ̀rọ̀ mọ́ ronú. abẹ́rẹ́ bí ọmọ àlè ni ọmọ bójú. onírádàrádà mọ ni ẹgbẹ́ yìí. ẹ̀rọ lórí búkú ẹ̀gbọ́n yín. ládàrádà tí máa ń ṣe kèétí ìfilẹ̀ láti jọ yín. ta ló lúwẹ̀ kó wọlé o. èmi ni aya mi o ò <laughs> lè bàjẹ́ ojú ò lè fi ọ ọlọ́run náà lọ àwọn ọmọ mi ń kọ́. <laughs> Ah! <laughs> mo ti mọ̀ pé wọ́n sọ pé ìṣọ́ pé mò ń bọ̀ wọ́n ló kó etí lé ni máa ní kí n kúfẹ̀ kan fẹ̀kan ṣe kan ya ọ̀dọ̀ ń bì yìí o kí n wo àlàáfíà àtàwọn ọmọ mi o. ẹ ṣeun. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ lójú mi ìyá ọlámìdí ọ̀rọ̀ kan mo fẹ́ bọ́ sọ. ń bọ̀. dákun ìfẹ́ kó o máa fi ojú àbùkù wò mí nípa ọ̀rọ̀ ọ̀jọ́ sí pé àṣùpọ̀ àṣùpọ̀ kò mú mọ́ ọmọ mi bí wọ́n tó dún èèyàn gorí kú tó ti yé etí mi kàn já fún pé kí ìṣẹ̀ṣe kó má bàa bàjẹ́ káwọn alálẹ̀ kí wọ́n má bàa bínú síra nínú ẹbí ìyẹn jẹ́ kán yé kéwì mú olókòókò dùn pé kásá ṣòpò ni ó sì rí njọ́ náà wò pé iwájú rẹ̀ gangan ni mo fi fìlà sí i ó ní ti bẹ́lẹ̀ mi mi ṣùgbọ́n mo mọ̀ pé njọ́ náà ìwọ gan fẹ́ fi gbogbo ara pé èyí ṣòpò èyí ṣe o mo mọ̀ wípé ń bẹ́lẹ̀ mi rẹ̀ mo sì fẹ́ kọ́ mọ̀ pé nínú gbogbo àwọn mọ̀lẹ́bí wa èmi tí mo fẹ́ràn rẹ̀ jù ní ọmọ rẹ̀. ẹ́ ìmọ̀ pé wọn náà mọ ọ̀rọ̀ mélòó láṣọ táwọn pé rán ni ẹgbẹ́ òde tí ọ ìyá alámìdé sórí gbogbo ọbẹ̀ rẹ̀ a lè mú ṣàfara a lè ṣàfara sórí bèmí àti ẹsẹ̀ ìjọba yìí mo sì mọ̀ pé kò sẹ́ni kankan ní àdúgbò yìí bí tèmi náà wàá dọ́gbọ́n yọ wá pé kí n wá parí ọ̀rọ̀ mi lọ́dọ̀ rẹ pé bó bá kò mí àti ẹ̀kan ṣoṣo ọ̀rọ̀ tó lè wọ̀ ní ọkàn ju nǹkan mi lọ ìyá Àràmídé kò sí tí ó ṣẹlẹ̀ èmi fẹ́ máa tọ́jú rẹ ni. ẹ má tọ́jú mi jàre ẹ má tọ́jú mi kankan ah, ah. kí ló dé ná àǹkí àǹsà ẹlẹ́ẹ̀mẹ́ni tó kú ṣẹ́yìn ò tiẹ̀ mójú ẹ̀ mọ́ra rárá ni ah, ẹ wo ó tiẹ̀ ti yá ẹ ti ń pẹ́ wá máa lọ. èmi. yẹyẹyẹ bọ́tà. èmi yàrá ìdè. ẹ wá máa ẹ wá máa lọ máa pariwo lẹ́yìn lórí o máa pariwo o. ẹnu mi èwo ló tọ́ fi ojú ẹ máa pariwo ó lè wá. Yeah. <laughs> ìyá alámìdé ẹ jẹrè ẹ jẹrè ah! ayé mi ò mo ti bàjẹ́. mo kí gbogbo ilé o a kú pàdé àsìkò tìjẹjọ náà mo lérò pé gbogbo yín lè mọ ìyá alámìdé dáadáa bọ́ bá wá rí bẹ́ẹ̀ akọ̀wé ló ṣe àlàyé ọ̀rọ̀ kan fún mi mo sì wá wò wípé ní tá a bá dìjọ rù gẹ́gẹ́ ní egun mo fi á ní kí ó di dandan kí gbogbo wa kájọ pètèpèrò lórí ẹ̀ akọ̀wé jẹ́ kí gbogbo ilé ọgbọ́. ẹ ṣe wọn alága mo kí gbogbo ilé o ẹgbẹ́ yóò ní dàrú o àjọ yóò sì ní túká lóòótọ́ ni mo lọ bálága lórí ọ̀rọ̀ ìyá yìí látìgbà tí ọkọ wọn ti di ẹni àná ní nǹkan ò ti rọgbọ wọ́n sì wá bá mi wípé ká ran àwọn lọ́wọ́ wọ́n á rò pé kí n gbé wá sí àárín ẹgbẹ́ kájọ mọ ọ̀nà tá a gbé gbà á fi ràn wọ́n lọ́wọ́ òjú báyìí lọ. akápò kí lè rí sí tó wà nílẹ̀. níta rí sí náà bẹ́ẹ̀ náà ni wípé ojú ní rojú gbogbo wa náà sì ni aláàánú gbogbo wa ẹ jẹ́ ká ràn wá lọ́wọ́ tá a bá ní lágbára ẹ jẹ́ ká fi ràn wọ́n lọ́wọ́ ká gbé sáwọn ọmọ ẹgbẹ́ létí tó ń kálukú bá jọ rò ń bẹ̀ ká sì ràn lọ́wọ́ fún wọn ń bẹ̀ òjú báyìí lọ. mo kí gbogbo ẹgbẹ́ o mo fẹ́ kí ọ̀rọ̀ ya wa kápò lẹ́yìn ọ̀tọ̀ sọ dáa. ṣẹ́ẹ̀rì kò sẹ́ni tí ò lè ládùnwó láyé àdọ̀tán ni kọ́lọ́ má gbé kó wa. ṣẹ́ẹ̀rì màmá wa iná àwọn náà wọ́n ti wà ní ẹgbẹ́ wa iná ó ti ṣe díẹ̀ èmi dẹ́fẹ̀ jẹ́ kẹjẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kájọ gbìmọ̀ pọ̀ gbogbo ẹgbẹ́ wọ́n ti náwó díẹ̀ ń báyìí náà ṣùgbọ́n ẹ ká ràn wọ́n lọ́wọ́ ọlọ́wọ́n adé gbà fún wa ọlọ́wọ́n àgbè wa ga. táǹkì jàbá. orúkọ mi ni igi àtọ̀dẹ́lẹ̀ yìí. mo kéjì àbá tí wọ́n dá àmọ́ yẹ kí á béèrè iye tí wọ́n ní níbẹ̀ bóyá ìlọ́po méjì àyè mẹ́ta la fi yá wọn ní owó tí wọ́n fẹ́ yá alájẹsẹ́kù. kò ní bàjẹ́. a jẹ́ pé tọ́ba wa rí bẹ́ẹ̀ ó di ṣíṣe nu ká ṣe àlọ́wọ́ tọ́ba yẹ fún wọn kí ọlọ́run má fi àwọn náà kọ́lọ́run má fi bú wa ìgbẹ́ òní dàrú. ẹ ṣe mo dúpẹ́ o alága mo dúpẹ́ lọ́wọ́ yín akápò akọ̀wé ẹ ṣe o ojú òní tì yín o gbogbo ilé kò o ẹ̀mí rákà lórí. ọ̀rẹ́ ẹni lẹ́mu ìyá yìí o. toní ti ṣẹ̀ṣẹ̀ wá ń wá. àgbẹ̀mọ̀sálá ìṣòro ẹni ìyá náà ti mọ̀ pé mo lẹ́mu. Dékúnlé ìgbà wo ló ń bọ̀ wá sí ah, alẹ́kùsọ̀ náà. alẹ́kùsọ̀ kẹ̀ ariwo tí o ní lọ́wọ́ ìgbà yẹn ò kì dùn eh. bẹ̀tẹ́lẹ̀ kọ́ mọ̀ pé tí èèyàn bá wà pa ó lè wà sálékúsọ ó mọ̀ pàwà tó lè la wà lálékúsọ ẹ kò sí wàhálà kò sí wàhálà a sì máa wá bọ̀yẹ́ ká ìfàjì tó ká fẹ́ sí ìgbà ẹ̀tọ́ náà ẹ ti fàájì yà báwo. àfàdí mi ẹ ní ìgbẹ́rẹ́ rẹ̀. jàmbá mi àwọn fún wa náà ti wà àwọn ọmọ ti wà. ọ̀rẹ́ ọ̀rọ̀ wà ọ̀rọ̀ mímu. kì í sọ̀rọ̀ ta lè sọ nígbà yìí. ṣàlàyé kí ló ṣẹlẹ̀. kì í sọ̀rọ̀ ta lè máa sọ nígbà ilé ẹ̀mú làwà yìí jẹ́ ká tẹ̀ ká lọ sọ. Ah, a lè sọ ilé ẹ̀mú làwà yìí. ara ah, ẹ ẹ tàbí àṣẹwò. má pọ̀ o. èyí bẹ́ẹ̀ kí ni ìwé um, ṣẹlẹ̀. Dékúnlé ọ̀rọ̀ bàbá Lámídé mo fẹ́ bọ́ ọ sọ. bàbá Lámídé. bàbá Lámídé tí o kó àwọn jàǹdùkú ọ̀hún tẹ́ lọ lù pa. tí o lè yìn o lè yígbà tí bẹ́ẹ̀ lè rọrùn. wò ó mo fẹ́ kó o ṣe sùúrù gidigidi o torí mò ń gbọ́ pé ìyàwó rẹ̀ ó ti sọ fáwọn èèyàn táwọn èèyàn fura sọ pé ìwọ ló lù pa. èmi náà fura sí nígbà náà nǹkan kí ló kẹ́ ń dẹ́ gbogbo lónìí owó tòun tó yá ló ń dùn mí tètè ni mo sọ èmi àwọn ẹ̀sìn wà láyé ń gba ọdún omi tó lè dún. wòlé dókúnlé mo gbọ́ pé ìyàwó ẹ ti fẹjọ́ rẹ̀ sùn àwọn ọlọ́pàá mọ́dọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ́ o. mo gbọ́ pé wọ́n níyàwó rẹ̀ ó fẹ́ gbowó alájọṣẹ́kù kan nísìn. mi ò dẹ̀ lè fẹ́ kí o kọjá ń gbèrè gbèrè tó máa tún fura sọ pé bóyá owó tọpasẹ̀ owó yẹn wá. kò sí wàhálà mo ti gbọ́ ẹ kò sí wàhálà. èmi ti rí tèmi fún ọ ní ṣọ́ra rẹ. kò sí wàhálà mo ti gbọ́ ẹ kí wọ́n lọ sí fàájì wa kò ní wàhálà. ǹlẹ́ ọtún mú kọ́mọ ni. ẹ̀yìn tó fi pàkọ́ náà gàn kí ni o lè ṣẹlẹ̀ sí wọ́n bá mú ọkọ́ lọ́wọ́ ẹ̀ màpọ̀ lọ́rùn ní ọjọ́ pọ́lọ́ mi ọ̀bọ. bí mi ṣe ń darí oko tí mo ní múra òde ẹlẹ́lẹ́gbẹ́ tá a máa lọ mo ṣe rí bá ń délé nù ó bá ní sí mo gbọ́ tó ṣẹlẹ̀ sáà mo lé mi ló ṣẹlẹ̀ mo ṣe ní máa gbà bí ìbọn náà nù kí ló dé mi lẹ́ẹ̀ fà pọ̀ ó ṣe rí báyìí. ẹ wò bàbá baálé ẹ ṣáàjà máa dúpẹ́ ah. tó bá jẹ́ pé jọ́ tó ṣẹlẹ̀ gan lẹ wá rí wọn ń kọ́ hmm? ẹ̀rù ọlọ́run ó bà yín o adúrú ẹ̀jẹ̀ tó jáde lára wọn. Ah. ọlọ́mọ ṣàánú mi o. ẹ kúkú ní ìṣòro yìí oore mọ̀mọ́ ní í ṣe tó dìbí mọ́ ń lọ. ẹ ṣeun àdédé mo náà mo bá ṣe ronú pé à ọmọbìnrin yìí ò kí wọ́n jẹ o gbà tí ó ṣe bọ́ọ̀dà wa láyé ni mo bá ṣe lọ mo sì lọ wá iṣu iṣu ìpẹ́pẹ́. iṣu pàpẹ́. ẹ iṣu pàpẹ́ àṣìbẹ́pẹ́ bí pẹpẹ ń ṣe rí bọ́ọ̀kùbọ̀ọ̀kù rè ah mo bá ṣe kó débẹ̀ ẹ̀ lẹ́ ń lè yí o gbogbo àwọn ọmọ tiẹ̀ ṣùgbọ́n mi ni a bá ń kí mi lọ́tọ̀ mo bá ṣe nìyẹn torí yín náà mi wá o ìtẹ́ ìjẹ rèé o. ọ̀kàrẹ̀ láyé bó ti yẹ ọkàn ṣe náà lò iṣẹ́ tó yẹ kẹ́yẹ eh, ẹ̀gbọ́n yín kó máa ṣe bó sì ti kú tó ti fàyè lẹ̀ á gbọ́dọ̀ ó pọ̀ ọmọ àti ìyàwó rẹ̀. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ ṣe dáa. ṣe rí iṣẹ́ tí mo gbé kalẹ̀ báyìí odi tí mo ní nà dìde bó ṣe lé lọ́rùn ọwọ́ mu ni bá ń wọ́ mi lọ. lọ bo. lọ lóye o bẹ́ẹ̀ mọ̀ ń dura mọ̀ ń jápa bẹ́ẹ̀ mọ̀ ń jápa ṣàwọ́ mi ni bẹ́sẹ̀ mi ṣe yọnu gèrèrè àfi gbọ́n ìpàkọ́ mo mú lọ àfi pẹ̀ lára gírí ó lè mi kọ́kọ́ ṣe pẹ̀ tí wọ́n fọkàn báyìí ipò bò mí ni ipò bò mí ni. Ah. àdìo mi bó bẹ́ẹ̀ sọ pé òun òṣùpò ni lólùwọ̀n òṣùpò ó ṣe wádìí tí wọ́n ń wọ wọlé orí ìdàsáwò. Ah! ẹ wò bó ṣe fọ́ pẹ̀pẹ̀pẹ̀. àṣẹ kẹlẹ lọmọbìnrin. irọ́ ni irọ́ ni bá mi ń pa lọ́jọ́ náà lọ́hùn ilé ìyá ọlámídé ni mò ń bọ̀ ẹnu ọ̀nà ni mo wà tí mo ti ń gbọ́. báyìí wo ó yẹ wá. fa ìyá yìí ọ̀ ń fa ìyá yìí ìyá yìí ń pariwo ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ bẹ́sẹ̀ bàá mi ṣe kọ́ ni ọ̀bọ ṣe forí gbá ni. èmi tó yọ̀ sí èmi tó yọ̀ sí ẹ wò ẹ má dọ̀ ọmọ olórí ibú yìí lóhùn o ìfún ìyá wèrè ìfún ìyá ẹ̀rọ jájẹ ló bú kó afọ́fọ́ gbé mu èmi. ó gbẹnu ẹ sọ̀hún mo sọ̀rọ̀ rádaràda lẹ́nu ah. njọ́nà tá a ní ẹ fìlà jọ ebi wọn lọ mọ fìlà tó síwájú ọmọbìnrin mu tọ́wọ́n pé ẹyin ẹni kankankan bí o bá súpó ah. ẹ fọ bẹ̀rẹ̀ lé ẹ wọ bẹ̀sẹ̀ ẹni kankan ṣébi o fẹ́ gbà ọ̀nà ọtí bá dojú ẹni ṣe kò tán mm, tèmi wúlò mi ti sọ fún ọ bí o bá bára rẹ dé ọba rẹ náà nìyẹn. ẹ wo bàbá baálé ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi kò yóò yà yín lẹ́nu kò sì jọ mí lójú pàápàá oúnjẹkújẹ ni wọ́n àbí fúnra ìràì ẹ wo bọ̀dá àdìo kó má jẹ́ pé ọ̀rọ̀ ohun èlé yín kúrò lórí abúlé yìí. ẹ̀mí mi lè jàre gbẹnu ẹ sọ̀hún gbẹnu ẹ sọ̀hún wo ọlọ́mọdé ọ̀forí gbègbè nítorí ọ̀rọ̀ obìnrin olóbìnrin ntẹ́mi sọ̀rọ̀ mi ti sọ fún ọ bí ọba bá rẹ dé lọ bá rẹ dé hùn. ládìkẹ́ owó lọ tó ń dúró ṣe di àlọ. bàbá máa ń lé. kẹ́ni kẹ́ni. ṣé ti lọ. irọ́ ń lè lọ mo sì dúró tiẹ̀. ọ̀dà àpòrò tẹ lẹ́bàá mú lọ ń kọ́. àpò kí pé. àpòrò. irọ́ àpòrò kọ́ àbùsárí ni ìwọ ọmọ mọ́rẹ́dá ẹ̀dọ́ máàlì bí ó bá bá ẹ̀dọ́ bá débẹ̀ náà nù lójú wọn kàn ó sí. ìkòsí ń sọ̀rọ̀ orí mi ṣé ọ̀wọ́ wèrè àbọ̀ <laughs> àṣírí jókòó jókòó máa yí jókòó. ah ẹyẹ ọsẹ iṣẹ ti dé ṣé ọ̀rẹ́ tí ọkùnrin tó jẹ mí lówó lọ́jọ́ síta lọ nìyẹn. yẹ yẹ yẹ yẹ. gbogbo pínlẹ̀ àwọn ẹ̀fẹ̀ gba owó alájẹsẹ́kù kan mí ni. mí ni gangan. láago mẹ́rin. ah àjì tó ní ó lè kó lọ́dọ̀ sàájì àlálẹ́ kú sọ. àyè gbọ́ni sọ̀rọ̀ ń járe kúlẹ̀ fún mi ọ̀rọ̀ ọ̀dàjà ìwé ìlú ọjọ́ fẹ́ gbà o. ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n fẹ́ ni. bó ni ilé ni ó yóò gbàlejò lónìí yíwú ṣéègè lálẹ́kù sọ. lẹ́nu sọ ń jẹ́ ọdún ọdún kan sàdúrà ni. ẹ fi ẹ lẹ ọ. wẹ́n ẹ boys ẹ jẹ́ ká sílẹ̀ fún òkúrọ̀. ọ̀dẹ́wúdé ọ̀dẹ́wúdé ti yẹ. nice one. lọ́wọ́ yín o ìwọ alájẹṣẹ́kù èmi nìkan tán lọ́ọ́ ṣàánú mi lọ́rọ̀ ọ̀run ní kó jẹ́ ń fi dá padà o. mata ayeraye Şeybi ister me. Jackie. mo dúpẹ́ ẹ mọ̀ ta. kò búrò ẹ ṣeun. Lámìdé, Déọlá, ẹ má bínú fún mi pẹ́. Jẹ́ nínú àwọn ọlọ́ba yín àwọn. gbọ́dọ̀ ti já o. alákọ̀rí ìyá oníbúrẹ́dì ó ní padà wàá gba five naira mo ní ayé ẹ̀ yọ òun mo ṣe dúró pa. alábàárù alábàárù ẹ fọmọ ni tóyìn ẹ tọ́jú ìmọ̀ àtọ́jú ṣé ìyá alámìdé ọ̀sẹ̀sẹ̀ mọ́ gbàárù ó tún gbàárù tó jọ mẹ́ta èyí ọ̀jẹ́ tuntun sáwà mọ́ kí ló ń gbàrú tẹ́lẹ̀ ni. kì gbàrú tẹ́lẹ̀ tó bá tọkọ rẹ̀ ti kú. ṣé ẹ̀jẹ̀ máa lè gbé báyìí. bójú báyìí lọ màá ṣe máa lè gbé báyìí. ọ̀nà bíbà yìí. ìṣòro náà fún ìtì búrẹ́kẹ́ fún. tọ́dẹ̀ ni tí wàá ń gbà rú káàkiri. ọkọ ẹ kú kí ló pa á. tí òun rí pé ọlọ́run mọ̀jẹ̀ àbá ìṣẹ́mulẹ̀ bí ẹ̀gbẹ́ sùn ọkọ rẹ̀ yáwó lọ́wọ́ àwọn àwọn èèyàn wa jẹ́ tó wọ́n wá bèrè owó títí ọkọ òrówó san ní ẹsàsì kó tó gbẹ pé wọn rè bá ọkọ mi wọn sá lu ọkọ lálùbami títí tẹ̀mí ìjábọ́ lẹ́nu rẹ̀ tọ́fà nù ìṣòro ẹ̀sìn ti wù ńlá nù. àwọn obìnrin máa ń jìyà o. tó bá jẹ́ tèèyàn àwọn obìnrin à jìyà a sì ń gbìyànjú sọ́rí ọmọbìnrin tó wò yìí tó bá ti di ọjà láti aago márùn-ún tí mọ́tò ti já ẹ̀rù ni ó ti dé wọ́n sì wá dìpọ̀ kó bá tẹnu ọkọ̀ kó sílẹ̀ báyìí ló tó lọ lé ebi tó ní káwọn ọmọ yòó lè jẹun kí wọ́n sì lè máa tẹ́gẹ̀ sí ayé àlàáfíà. ó lọ ṣàmì ṣàánú àwọn obìnrin. àmì kọ́lọ̀ ọmọ sọ rẹ̀ sọ wa kọ́lọ̀ ọmọ pa wá mọ́ kámọ́sì mọ́ sí ìkábọ̀ ló kú ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀daràn tí kúnlẹ̀ olójú kòkòkò sáà ní kúnlẹ̀ oníyàwó mi yìí sọ ọmọ ọlọ́ràn tó dá mo yá arákùnrin yẹn lówó ni pàtó sí tàtí kò tó yẹ kó fún lówó ṣe ló ń fòlè lóyún tó ń fọ̀nà lọ́la ìlú kẹ́lẹ́ kí n ṣẹ̀rù bàrá sọ ni. ó ń fọ̀ nídò ni ó ń fọ̀ ládọ́la torí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ pa owó ìyá tẹ́ ẹ gbà níbo lẹ gbé sí. sa ẹ mi ò pé kó mi mọ ra wọn náà pé arákùnrin ẹgbẹ́ òun lọ rẹ òun lè dáná ìlú mi ṣe lọ gba owó ọwọ́ ìyàwó ẹ ẹ sà ẹ fún mi ní ọjọ́ méjì àṣà ìdáwó yẹ padà pàpà àkó wá sí. àwọn tẹ́ ẹ jọ gba owó ẹ lọ́wọ́ ìyàwó ẹ̀ níbo náà wà tó bá fẹ́ ká ràn ọ́ lọ lórí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ dá yìí tó bá jẹ́wọ́ àwọn tó kù ò ní bọ́ńbẹ́ o. ẹ̀sà mo fi jẹ́ wà ẹ wò ní kẹ́wà lálẹ́ ibi sọ èkì ìdúgbò àlọ́ rẹ̀ náà ayé wọn bàjẹ́ ní ìwé ilé jẹ́ wà. ìyún gangan ló lè ràn ọ́ lọ́wọ́ tá a lè fi fi ọ sílẹ̀. ẹ wò ẹ ṣé mo ní kọ́ dìde. ẹ kọ́sítẹ́bù. àwọn ní pẹ́ dé màdámù ẹ ṣe sùúrù wọn ní pẹ́ dé láìpẹ́ náà ni wọ́n jáde wọn ò dẹ̀ ní pẹ́ dé ẹ ṣe sùúrù ni o wọ́n fẹ́ dé. ẹ lẹ orí ìdúró lẹ wà ní. ṣe dáadáa ni ẹ bá jókòó. olú òlú ẹ kẹ wá jáde lọ ẹ sì mọ̀ kó ní nǹkan tó yẹ kí wọ́n gbà lọ́wọ́ yín lónìí ẹ wá fi ṣọ́ọ̀bù ẹ wá. ọmọ ah, yìí tí èèyàn bá retí èèyàn tí ọba rí kọ́mọ́mọ́ bínú ní tí ojú mi mọ̀ rí lónìí mọ̀ ní agbára mọ̀mọ̀ rẹ̀ mọ̀ wọ́n rọ́wọ́ wọn ọmọ ni ẹ̀wọ̀n rẹ̀ mọ̀ lérè kó ajáwé ìwòrò sọ sọ hmm. àmọ́ pé mo sọ fún ọ nítorí wípé àwọn kan ni wọ́n pọkọ ìyá ọlámìdé lọ́lọ́pàá bá rè mú ọ lónìí o ẹ bá ti pọ̀ náà wọ́n ṣe o wọn ò rí mú sórí tó yà mí lẹ́nu jù ní wípé báwọn ọlọ́pàá ṣe fẹ́ mú ọkùnrin yìí ọkàn di ètò ni ètò náà fún ètò ńlá ni ní lọ́bìrì pàpàpàpàpà ní lọ́bìrì pàpàpàpàpà ní lọ́bìrì pàpà làwọn èrò ń túká yàn láriwo gbàgbó la làwọn ọlọ́pàá yìí náà àwọn náà tó lọ́mọkùnrin àwọn náà bá múra pé dandan àwọn ò mú ìbá àdòdò láwọn ò mú sẹ́mi lẹ́ni àwọn ìbá tó yíra padà bá tó di mọ́sù lọ́pọ̀ mọ́sù gidi àwọn mọ́sù tó ti dàgbèrè sí mọ́ lọ́dà tó fẹ́ bẹ́ báyìí tọ́fẹ́ bẹ́ẹ̀ báyìí lọ́lọ́pàá yìí náà tún múra sẹ́gbẹ́ yá kò sí tó lè dòun òun wọn ọkà tó di kẹ̀lé wọn náà kẹ̀lé òun ìwọ̀n bá ní kójú mọ́ rí bí gbogbo ara lòògùn ẹ̀ mo ṣe mẹ́họ̀nù lọ́ba di ọ̀ká ah, ṣé ẹ rí ah, ah. kí ló bí mí oníṣẹ́ mo rí sótó dùn mí ẹ irọ́ n ò sí bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé fún mi náà nẹ̀ wọ́n ṣàlàyé fún mi nẹ̀ ẹ tó sì sọ̀rọ̀ rèé o. Ah. Eh, ọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ kọ̀ mọ́rì bẹ́ẹ̀. ṣé kìí ṣe ọ̀rọ̀ tí owó tí o fẹ́ gbà lọ́wọ́ eh. ọmọ sí nílẹ̀ lónìí wọ́n bàbá ní sùúrù ní káfíńsì ìpàdé alájẹsẹ́kù nígbà tá a bá ṣe ìpàdé alájẹsẹ́kù owó tá a bá kó jọ wọ́n fi san owó tí bí wọn fún ọ. ọmọ tẹ́sán kò lè sówó ńlẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀rìn kiri lẹ́ẹ̀rẹ́jọ̀lá lẹ́ẹ̀rí ẹni tó ń di mùsù lẹ́ẹ̀rí ẹni tó ń di gbogbo nígbà tó ń ṣọ́ọ̀kì ẹ̀kẹ́ ìkúsíkẹ̀ ẹ̀sùn gbogbo àǹtí ẹ̀ jòkó síbẹ̀. sẹ́mi nù èmi ò kúrò ṣe sẹ́mi ni mo dà ń lọ́wọ́ ẹ̀. ẹ wàá ṣe ìsìnkú pé mo ti sọ fún yín náà tẹ́lẹ̀ kó wọ́n ní òye alájẹsẹ́kù tí wọ́n wà mọ́ra dé. ẹ wo bàbá mi ti dé wá fún yín lówó yín. àǹtí mo ń lọ mò ń padà bọ̀ tí mi bá gba owó mi tí mi bá gba owó mi èmi ló rí fi tó bá èmi lọ wọ́lẹ̀ tó bá ń mo ti sọ yẹn gan mọ́dì mo ti da láwàdà adìẹ àbí ọ̀dà kò burú yọmọ ni mò ń kúrọ mọ. ẹyin irọ́ kẹ̀ irọ́ bá wo ọlọ́run ò ní jẹ́ ìparamọ́ ojú kọ tẹ́lẹ̀ rí o èmi ò rí rí o èmi ò rí rí o mi ì rí rí ẹni ìyá lóbi ọ̀hún kì í sòbí igi. òun ní sùn látara táwa ti ń ṣiṣẹ́ ń bì ṣáà jẹ́rù rẹ̀ ni irú pálapàla wọn wà nínú. Oya, ṣùgbọ́n. Ọlámidé. Ọlámidé. Ọlámidé. Kí ló dé tó ń sùn lójú iṣẹ́ Ọlámidé? Ẹ́. ó rẹ̀ mí díẹ̀ ni. Ó rẹ̀ lẹ́nu iṣẹ́ sórí gbogbo bíbà àwa ṣeré rárá àwa ṣiṣẹ́ ní bíbá ni owó rẹ̀ wá ń ṣe gbogbo eléyìí máa fún ẹ lówó ẹ kó máa lọ. àmọ́ bọ́ yóò lóyún ni ó ṣe ẹ̀ṣọ́ a. àní ẹ má bínú sẹ́ ẹ̀. mo ní kó o gbowó lọ́wọ́ mi èló lowó ìjọ lójú ẹ. ẹ fún mi lówó mi kó péjọ ẹ máa máa fara ṣe ẹ jàre ló ẹ dàlù láyà tí o bá ti gbọ́ ọ̀gá ẹ dàlù láyà ni àwọn táwọn ṣe bí alágímọ̀jà kagun ìgbàntẹ́ kó dání. o ò lè lè mi kò sí tó ṣe. kí ló ṣẹlẹ̀ sí i owó ẹ̀ ti kọ́ ẹ̀ gbogbo sọ̀rọ̀ andis bíbá bó ṣe tóbi bó ṣe kéré má jẹ́ rí mb mọ́ má jẹ́ rí mb mọ́ ọ̀la dàbọ̀ àmọ́ bọ̀ lólórí ọ̀la má jẹ́ rí mb mọ́ á abẹ́ máa rí rúra dáradára fẹ́ bá ṣẹ́jẹ́ kú. mo mo gbọ́ pé mo tẹkọ̀ létí mo rìnrìn àjò sóde ayé adélé ayé tán lọ̀rọ̀ dìbò lóyà. Lo èwo ni ká mú nínú ayé àtọ̀run. ẹ wọ ẹyin bèbí ọ̀rọ̀ nù sí ìtìsún mi ọ̀rọ̀ nù sí ìtìsún mi mẹ́ ó ti sún mi. dúró kí ló sún ẹ bẹ̀. kí ni kò ní sún mi èní ọ̀la máa sún exam síwájú gbogbo owó tí mo kà gan kò wọrí mọ́ ó ti sún mi mo kàn rọ́jú ni o. o fún ni ṣó ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ẹnu ọgbà yìí nàbí kí ló jẹ́ lójú mẹ́. iye ẹ bọ ẹ wo ẹ wo ẹ wo ẹ jọ nítorí Ọlọ́run wàhálà ayé yín nìyẹn eléyìí bá yín lẹ sọ yẹn Táyọ̀dé mi ló kó jẹ́ ká máa lọ nà ó kí ni gan. Ah, ah, bùkún mi ó dẹ̀ tí kẹ̀ ẹ́ yìí wọ́n tó ń kanra báyìí Bùkún mi Bùkún mi ah, kí ló dé tó yẹ máa ń kanra kanra bí ẹni tó ṣe pè fún báyìí náà. wọ́n máa kanra ẹni tí gbàgbàgàgàgàgàgà kí ni problem ẹ ẹ wẹ̀ yín babes. mo lọ ń tẹ̀ ní jàre. mẹ́sàrẹ́ dé àmìnáwé. Bùkún mi Bùkún mi Zainab ìwọ ni báwo ni. dáadáa ni àlàáfíà la wà. ṣé ti parí kíláàsì ni. a ti parí kíláàsì ni màá. kí ló dé tí mi ò rí ẹ ní kíláàsì. inú gbogbo yìí ti sú mi kò tún oúnjẹ kò tún ṣé mo ṣe máa bà lọ lélẹ̀ ni kò tún owó tí mo máa fi ra textbook. Ah, ìyẹn ga lóòótọ́ ṣé ìwọ mọ̀ wípé èèyàn tó wà ní school tí kò ní textbook tó máa kà ìwọ rí wípé ó dàbí àgbẹ̀ tó lọ sóko tí kò mọ̀ kọ́ dání ni. Hmm. ọ̀rọ̀ ẹ yé mi ṣebí yẹ kó wá sọ fún mi àbí àṣà kì í ṣàjòjì ara wa mọ́. owó ọ̀rẹ́ mo fi pé wàhálà tí mò ń fún ẹ ti ń pọ̀ jù every time owó náà ló máa ń ṣe gbogbo nǹkan fún mi. owó kò pọ̀ jù ó yá jẹ́ ká lọ jẹ́ ká lọ jẹun. o eh? ọ̀rẹ́ mi. Hmm, jẹ́ ká lọ eh? ẹ́. o o kí ló ń ṣẹlẹ̀. ẹ wò ẹ wò. èmi ò ráyè gbogbo rádaràda yìí o táyọ̀ èmi ń lọ o. Ah. kí ló ṣe bùkún mi. ẹ wo ẹ jẹ́ fi bùkún mi sílẹ̀ ó ti kó sọ́wọ́ lóògùn ọ̀fẹ́ ni. lóògùn ọ̀fẹ́ ta ló ń jẹ́ bẹ́ẹ̀. táyọ̀ ṣé o tún ti dé pẹlẹbẹ òṣì ṣó ara ẹ ṣó ara ẹ kọ́ lọ́nṣọ́ ẹ kí ló dé gan-an. anita ló ń jẹ́ lóògùn ọ̀fẹ́. dr phillips mà ní o. dr phillips kẹ. bẹ́ẹ̀ni. Ah, ìyẹn máa lé o. kọ́lọ́run máa wá ṣàánú wa báyìí kí ló wá ní bùkún mi ṣe fún òun báyìí. seriously diola ó sún mi mo kàn rí i pé wọ́n lẹ orúkọ mi ni mo bá dẹ̀ lọ sọ́fíìsì ẹ̀ pé kí n lọ rí i sọ pé kí ló sọ níṣẹ́ ló ní mo fẹ́ẹ̀lì iṣẹ́ ọ̀hún pé tí mi ò bá dẹ̀ fẹ́ fẹ́ẹ̀ pátápátá mo ní láti tu ọmọlúwàbí mi ṣe ẹ jọ kí ni mo fẹ́ ṣe. Oh. bọ̀ kí ló ń try láti sọ yẹn gangan ná. Ah, ah, ẹ̀yin ọ̀rẹ́ ẹ jẹ́ kí mi ja yín sí kankan ṣé ẹ rí èmi mo mọ̀ kan méjì tí Dr. Phillips máa ń gbà lọ́wọ́ àwọn girls inú school ṣẹ́rí nọmba one á béèrè wọn àbí kó béèrè pé kán fẹ̀yìn sílẹ̀ ìgbà mìíràn dẹ̀ ni á ní kán fowó sílẹ̀ kán dẹ̀ tún fẹ̀yìn sílẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. òfin ah, ah. ìrònú máa ń. oúnjẹ ló ṣọ̀jù ẹ wá rìnà mi báyìí ẹ ẹ kúkú rìnà ẹ dẹ̀ máa wò yàn bí ẹni pé ẹ rìnà ẹ kọlù mí báyìí bó ẹdùn ẹ bẹ gbogbo ìgbà mi ẹ àkójá bí eléyìí ẹ̀rọ máa wò wọn ẹ jẹ́ ẹ̀rọ máa ronú èèyàn ronú tú o. àbórí jẹ́ mo gbọ́ pé ilé ayé dùn mo tẹkọ̀ létí mo rìnrìn àjò sóde ayé adélé ayé tán lọ̀rọ̀ dìbò lọ́ọ̀yà èwo ni ká mú nínú ayé àtọ̀run. ¡Gracias! gbọ́ latest <laughs> àní mo lọ rí Dr Phillips lẹ́nu má ra dáradá òṣì yẹn tí mo rí dé ọ́fíìsì ẹ̀ báyìí tí mo rí pé fẹ́ máa sọ ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ sí mi ah, ah. níṣẹ́ ni mo sọ fún pé kó ṣọ́ ara ẹ̀ pé tí ò bá ṣọ́ ara ẹ̀ èmi máa kọ lẹ́tà sí àwọn aláṣẹ inú ọgbà ẹ̀ màá dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó fẹ́ ṣe fún mi àti tó fẹ́ ṣe fáwọn akẹ́kọ̀ọ́ obìnrin tó kù ṣẹ́fẹ́ gbọ́ ẹ sọ pé kí ni wèrè ń ṣe. kí ló ṣe o. níṣẹ́ ló ń bẹ̀ mí. irọ́ ni o ṣé kó oh. lóru bukú ara ẹ lè bẹ̀bẹ̀ ṣá. kí ló ń sọ mo wá lẹ̀ mọ́ wèrè níṣẹ́ ló ń gbọ̀n létè báyìí òun àti ta ni. àṣẹ lẹ́wọ̀n lọ́gàá àmọ́ kùkùn ẹgbẹ́ máa kọ́ ba ìwọ́gun bó ṣe kọ́ wọnú ọ́fíìsì fún abẹ́rẹ́ ìṣó. lóòótọ́ ni ṣé o tí mo kọ́ ṣí ilẹ̀kùn ọ́fíìsì yẹn wọlé báyìí àyà mi ń já ni ṣùgbọ́n tí mo yẹ lè wọlé báyìí ọkàn mi dì wá ni mo pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. in fact ọ̀gá ni ẹ́ ṣàṣà alákẹ́kọ̀ọ́ tó lè ṣerú nǹkan báyẹn nínú ọgbà wa yìí o má jẹ́ ẹ̀kí tẹ̀ ọlọ́run ló fún ẹ ṣe kò ṣe pé mímọ̀ ṣe. ah wo ọ̀rẹ́ sórí ó dáa kéèyàn ní àyà. bẹ́ẹ̀ ni òun fún un lórí fún mi fáìlì. ah yẹ ẹ mi. ṣé pé lẹ́wọ̀n ẹ̀ lọ́gàá. ọlọ́gàá mi kò wọ́n àti. Thank you. Dr. Billy's only suit. Wọ́n bọ̀ yìí. Ṣé o gbádùn báyìí ṣá? Ẹ́ ṣé wèrè o sí lórí ẹ̀ lọ? Fọ́dún mélòó tó ti wà ń bí? Tó bọ́ ní burúkú lọ ṣe. Èmi wá láti amúlòkòwé tó ti wá. Ó dàgbé ibẹ̀ ló máa padà sí o. Bíkọ́sì o ṣì wèrè tó ń ṣe káàkiri irọ́ lọmọ yẹn. gbọ́dọ̀ wẹ̀rẹ̀ sọ̀rọ̀. irọ́ ló ń pamọ́ mi nà èmi kàn tètè mi fọ́lọ́ ni ìjọ mi two hundred á ní kí n fóun èmi kàn fún ni kò sẹ́ni tì láàrin wa nà. wèrè sí lórí aláàánú nìwọ ni. ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀. mo ní ìdìrànlọ́wọ́ yín sá. ìrànlọ́wọ́ mi oníbàárà lẹ́yìn ni. rárá sá fẹ́ wáṣọ wá sọ́dọ̀ yín. mo nílò iṣẹ́ irú iṣẹ́ wo ló wà náà. ìmọ̀ràn ìfọmọ́sọ̀nà mo ní iṣẹ́ tẹ́lẹ̀. mo wà ní iléeṣẹ́ block mi sá. o lè ní ojú olè. mi ò ṣòlè sá mi ò ṣòlè. ọ ojú tèmi ń wo òjòjú olè sẹ. mi ò ṣòlè sá mi ò ṣòlè. ẹ kí ló ṣẹlẹ̀ tó fi kúrò níbi tó wà tẹ́lẹ̀. wọ́n ní kí n máa lọ náà nìyí. kó kàn máa lọ. ọmọ tó ṣẹlẹ̀ èmi máa wo pé bóyá irú èèyàn báyìí gbọ́dọ̀ wo ìkọsẹ̀ kan tó fa bí tó ti kúrò máa lọ bọ̀ wọ́n afáà mi. ó gbọ́dọ̀ tí mo sọ máa lọ bèè lọ́wọ́ wọn because báyẹn rú mi lọ máa lù láti fi gẹ́ẹ̀tì mi ibi tí mo ti ṣiṣẹ́ èmi ti wà bí fọ́ọdún mélòó ń sìn ṣé tèmi ṣe léléyìí o èyí kò dẹ̀ lè gbajẹ́ lẹ́nu tèmi o because ẹ̀rù ti ń gbè mí èèyàn kan olùwárí wò pé ibi tèmi ti jẹun kọ́ wá gba ìjẹ́ lẹ́nu tèmi ọ̀rọ̀ yẹn máa fi tó wọn létí tí wàá fi tó wọn létí máa jẹ́ kó mọ̀ kó wá tó wá tí wàá ń padà bọ̀ lọ́jọ́ mi o mo lè má gẹ̀ẹ́tẹ̀ o bó tó wá ń padà lọ́jọ́ mi mo application ẹ̀ dání ó dàbọ̀ létà ṣùgbọ́n kó padà wá ẹ ó dàbọ̀. wo ọ̀gbẹ́ni wo ní kó kabi kẹsẹ bọ àti two passport. olórí burúkú ara ẹ náà wèrè obìnrin náà nìwo náà kún kówó fún. Hey, hey ọlọ́run má gbà á lọ́wọ́ Bímpé àti boyfriend ẹ̀ yìí. Eh, boyfriend ò ṣì wo ṣé bọ̀bọ̀ yẹn ṣé ojú ẹni tó lè gbé ẹrù Bímpé lójú ẹ̀. no no no má sọ bẹ́ẹ̀ yẹn o jẹ́ ká tiẹ̀ bí mi pín fún ẹ̀ gan-an. a ó fọ ẹyin ọ̀rẹ́ ní ṣáà wàá pa. gbígbé sẹ́yìn lọ́rọ́ bá wa ra sínú àsìnwá. ok sáré bá mi lọ rà wá. come bá mi ra drink náà sí i.

shebi i don tell you say the guy na bingo. ẹ dúró ẹ̀yin sherry mo ò já sí tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ tí ìsìnkú ẹ̀ṣẹ̀ dán já sí ni abẹ́rẹ́ tó ṣe pé snacks ni. ó ní snacks ọ̀dẹ ní mi wọ́n kó mo ṣe ó ní snacks àbí. ọ̀ sílífà ó ń sọ ọmọ gidi o. kí mo tún ṣe ah. kí mo tún ṣe o wọn náà wò ládùúgbò yìí hmm. ọdún mélòó mo ti ní mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ tó dẹ̀ fi mí pa. ẹ kákúlẹ̀tì ẹ̀ fúnra yín. à ah, wàláì ọṣọ ọmọ gidi ọmọ burúkú yẹn. pápá ti yín gan dọ̀tí. wò ládùúgbò yìí àìmọye obìnrin lèmi ti fẹ́ ìwọ kan wá ní ìwọ kan sílé fa alágbo wàá fi màá fi mí pa. ṣé n sọ kí nìkan fún yín ṣé ẹ rí ọkọ tèmi ń bẹ ń pólì. <laughs> bọ́ọ̀sì ṣe tán láàṣẹ márẹ́jì láṣẹ gbéyàwó. sílífà onípàràgà ló fẹ́ ọmọ pọ́lì wàláyì ó ti lánà wàláyì tó bá rẹ̀ ń sọ fún ọ ó ti lánà gidi. ṣé n tún sọ nǹkan kan fún yín sí bó ti wọn èmi mò ń sanwó ilé rẹ̀ èmi mò ń sanwó eh, ìwé rẹ̀ èmi mò ń sanwó commotion rẹ̀. owó kí ló dé. owó commotion rẹ̀ mi mò ń san kó ṣe tán báyìí ká gbéra wá lé ni. wàhálà o ti o ti laná gidi alẹ́ ò ṣe mí. ẹgbẹ́rẹ́ mi mi ń lọ. sílífà aláàbò. ẹ kóra yín sóhun ẹ bára yín sóhun. bàbá ló ń bá òye ṣùgbọ́n káàkiri yíyé bàbá ò. bàbá ò àbẹ̀rẹ̀ tó DJ. Ayun yẹn mata mata. Eh, Lámìdé. Bọ́lájí tó wá dàgbà ìfẹ́ òun tó máa. Ṣé ìgbà dàgbà máa di dọ́kítọ̀? Ìwà ìlú bá sì wà sí ilé iṣẹ́ yìí gbogbo àwọn tó dẹ̀ mú dáàdì pátápátá gbogbo ni wọ́n máa kú màá ní kó jíjọ́ ọ̀sán gbàǹgbà. pj. báyìí kò dọ̀tí ẹ̀. kò tó yẹ ah, kò tó yẹ. wetin you hey na my blood you don tey. iṣẹ́ ìrànmọ́ ni iṣẹ́ ẹranko ọ̀rẹ́ mi ebi ló gbé débi. irọ́ ni. ọmọ káwọ̀ ṣe mí nì. ọ̀rọ̀ wo mi ò lè má ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀sẹ̀ ọlọ́run. ọlọ́run ó yà mí lẹ́nu o any which way good to see you ṣá. bj na ma correct guy o ga o. ẹ bọ̀bọ̀ ìwọlé mẹ́ jókòó jókòó mẹ́ ló ń ṣe. Bọ́lájí. jọ̀mú fẹ́ bèrè kankan ni o ṣé àwa kí ẹnìkan bí ni àbí kí la máa ṣe ń bí. kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. Ah. <laughs> ṣé o gbọ́ nígbà tí mò ń béèrè lẹ́nu gate lẹ́kọ̀ọ́ pé ṣé anybody béèrè mi ni ilé mi rèé náà. ìwọ ló ń gbé bí. èmi ni mo kọ. ọ̀rẹ́ má jẹ́ gbogbo ayé ìlú wà láì. jẹ́nbi ẹni kankan náà o máa ń sọ ń gbà yẹn pé dókítà ló máa ṣe tó bá dàgbà ṣé dókítà náà ní í sìn gọ́wọ́ yìí fún ọ ní rẹ̀ ṣé ìrí torí mi mo jọ dókítà lójú ẹ̀. kò yé mi náà ni. ọmọ gbàgbé yẹn mẹ́n gbogbo ọ̀rọ̀ tá à ń sọ nígbà yẹn nìyẹn you know but ọ̀pọ̀lọpọ̀ ojú olóró ọ̀tílẹ̀ ti fa ọmọ pàdé mi ọmọ gbójú o gbójú o dókítà mi ti báwo ah, ah, as you dey so ṣebí wọn máa ń sọ pé màá di lọ́ọ̀yà màá di lọ́ọ̀yà ṣé lọ́ọ̀yà ni wọ́n bó ṣe wáyé. iṣẹ́ tí ẹ jẹ́ ń kàwé òun tán ni. Eh ojú ti rí ọ̀rẹ́ ojú ti rí gan ah, ojú ti rí o. Ah. ọlọ́run ò ní jẹ́ ká rí ìyà àti ìṣẹ́ tó máa jẹ́ kó ju wa fọ́ hmm. gbogbo ìgbà yẹn nìyẹn hey my love. oh, <laughs> <laughs> yeah. Mm. Yeah. sódì mi ọ̀rẹ́ mi nìyẹn lọ́wọ́ ìjókòó náà wetin be that yeah ọ̀rẹ́ mi um, láti kékeré ni ọ̀rẹ́ àtijọ́ and this is my love you know. <laughs> lọ ṣẹwà. mo wà mo wà mo wà. sórí mi. mo kitchen na. oúnjẹ ti rẹ́dí oh good I'm ń bọ̀ nsìn. bọ̀bọ̀ stop am now ah, ah, ah. ṣé ìyàwó mi ló ń ṣe ẹ̀rọ àwọn àṣẹ yà lọ jẹun yàrá <laughs> kí ló dé ṣe ti jẹun lọ́sàn-án ṣe mo to jẹ kí lè bí o tún wá pa mo èrè inú mi dùn gan. ọwọ́ ìfìyẹn inú adùn bẹ́ẹ̀ lọ já lọ jẹun jọ. ṣá ok ọ̀gbọ́n yẹn fẹ́ gborí wọlé ni iṣẹ́ kékeré kan ló kọ́ kù kí n jù sí ìyá ẹ̀ máa gbọ́n ni láwùjọ alfa ẹ ká gbé ẹwọ club ni èmi náà rò torí gbogbo ayé lèmi gbàgbé jẹ lọ́wọ́ tí mo wà. ẹ wà ní ìdíkù bẹ́ẹ̀ náà o máa lọ wà á gbogbo àmà mẹ́sọ̀ kó jẹ́ ayé yẹn ascending order wa jẹ́ tó díẹ̀ máa dún báwò. àṣe. gbogbo àwọn tó sọ fún ẹ ẹ máa ń pè ní daskia tó bá ń gbọ́ tgif thank god it's friday òun ló ń jẹ́ bẹ́ẹ̀ máa lọ sí club máa bù sórí bù sára ah, tí ẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀ owó tí ò ló mu. Ah, iná ń ṣe fàájì o ah, máa mu malt coke gbàmí mo lè dàpọ̀ mọ́ra wọn gbogbo ẹ léè. <laughs> wọ́n jọ go to school eléyìí o n sọ̀rọ̀ club nígbà tó ṣe children's day tó ń lanu pé màá máa lọ mú mọtí màá máa mú fanta à ń sọ̀rọ̀ club tó wọ́n bu òróró sójú ó máa dà sí ara máa fowó jẹ́ kó wọ ara rẹ̀ délẹ̀ tó bá délé ìwọ̀n àmọ̀ bóyá ah, o ti bu nǹkan sára ah, wà ní sọ̀rọ̀ àwọn tí wọ́n lówó àwọn náà máa mú ọmọ ní club àwọn ohun epo wọ́n máa fi sẹ́yìn ọgbọ́n wọn máa ní kọ́ máa mú ṣó dáhùn kọ́ máa máa mú ẹ̀ẹ́n ṣó ti gbọ́. <laughs> ẹ fi lẹ̀ bó pẹ́ bóyá àmùtí <laughs> àmùtí wẹ̀ what's up <laughs> ṣùwàpá <laughs> ọwọ́ nìyẹn ayìdè eh, ọ̀rọ̀ ìpàdé mi ni Ọlámídé. Oh, hello. How are you? Eh. ṣùwàpá ọwọ́ nìyẹn alpha tinú kan. tinú wà nílé wọn eh. ga jù ọra gan eh. a dàgbòrúurú o. <laughs> ó ga kí ló wà ń flọ. wọn kò sí rẹpẹtẹ à ń ṣàjọ náà ni ká máa rò pọ̀ ọ̀rọ̀ náà <laughs> wàá gbọ́ kó tó lọ. pìjì pìjì pìjì kàmú ah, ìtàlọ́mọ́ yẹn. ndí ẹ̀yẹ òòrùn obìnrin kò sóbìnrin fámìlì yìí ah, mélòó tí ì rí sí táwọn tó kọ ẹ bá dé ta ni kò wá bú ẹ tírí èèyàn mẹ́ta lórí ẹni olórí wọn nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú ilé ẹ̀ẹ́n kọ́ńtàmù tìrì sọ̀mù nìyẹn farabalẹ̀ mẹ́. ọgbẹ́ni bọ̀ buhari ń balẹ̀ máa jẹ́ káàrí balẹ̀ tó bá ti dán olóbìnrin dé náà ó lè ṣe péré nínà o. <laughs> ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó mi yàrá ń bẹ̀ sọ àbíkú máa ronú gbèsè máa mẹ́nẹ́ sí. <laughs> bá yín sọ̀rọ̀ ẹ̀kàn ẹ̀kàn ẹ̀kàn dákẹ́ bí ẹni pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ kò kò kò nítumọ̀. kí ló wí. ṣáwọ̀ mi ò lésì ni. jona ṣé mi náà ló ń bá wí. ẹ̀yin sí ọ̀rọ̀ rẹ ló lẹ̀ kọ́ ọ̀nà ọmú kọ́ ọ̀nà méjì ọ̀rọ̀ rẹ ńlẹ̀. irú ọ̀rọ̀ ja ìjà tí wo lẹ́yìn náà sọ lẹ́nu ṣé mo jẹ́ ọmọdé ni. ṣé mi náà ló bá wí báwo ṣé wọ̀jọ́ mi mi éke ìwọ ọmọkùnrin nínú ọgọ́ ọjọ́ kórìírí ó burú tàbí kó o ó pé kankan ọ o bá ṣọ́ra rẹ ọfẹ́ ya wèrè mọ́ tilẹ̀ o ya wèrè mọ́ tilẹ̀ o. ẹ wá o èmi ò wá bá yín o àlàyé lèmi fẹ́ kẹ́ ẹ ṣe fèmí bọ́wọ́ rẹ ọ̀rọ̀ bá ṣe jẹ́ o. ẹ ọ ti wá dá lójú pa ẹ nínú kó etí ìrì ó di tàbí ká ọmọ láàmú ọ̀nà kàn àti sẹ́mi bàbá baálé ni sẹ́mi bàbá baálé. a ti lọ wádìí a ti mo ti ṣèwádìí lórí gbogbo ẹ̀ wọ́n lẹ́yìn lẹ́yìn ń ràgà gbogbo mọ̀lẹ́bí gbogbo lẹ́ mọ̀lẹ́bí. bí mo ṣèṣe wà wú ọ yìí tí mo wú ọ lọ́wọ́ yìí jáde nù ọgbà jáde nù ọgbà yìí mo ní jáde nù ọgbà yìí wọ́n inú ọmọkùnrin wọ́n lọ kú èèyàn lọ́rùn o tí inú bá bí mi yìí pọ̀ yìí tún gbé ọkọ̀ ọkọ̀ lọ́rùn ah. bọ́ọ̀tà jáde kúrò nù ọgbà yìí màá yín àgbà o báyìí náà bá o tí a bá bí ọ̀rẹ́ dúró lè mi. ipò tí tò gbé ọ kọ́kọ́ lọ́rùn ah. bẹ́ẹ̀ máa sọ fún ọ tí a bá bí ọ̀rẹ́ dúró mọ̀lẹ́bí dàbí lórí rẹ. ọ̀wọ́ ẹ̀ tí ó dà ń sì dá sí ọ lọ́rùn. wẹ̀rẹ̀ ṣẹ́gun ẹ̀fẹ́ lẹ́yìn. ọmọ máa ah. ọwọ́ ẹ̀ ajínmí ìyà jẹ gan o gidi gan story yẹn wà pathetic man but you see nígbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ wọ́n gbé mi àtàbúrò mi lọ sí Kaduna ibẹ̀ la wà ọmọ ṣùgbọ́n ìgbà tí ìjà ẹ̀sìn òṣì ẹ̀sìn yìí tó bẹ̀rẹ̀ wọ́n jó ṣọ́ọ̀pù wa wọ́n bà nǹkan jẹ́ gan religious fight ìgbà yẹn terrible you know bí màtí àbúrò mi ṣe rò pé ọmọ ká já ká máa padà bọ̀ nílé nìyẹn ká ṣe orí dèrò lé nìyẹn ìjà jà wá náà ìyá jẹ wá bọ̀tún hmm. tàbí mi jẹ́ ká sòótọ́ ìyá tó jẹ àwa ò tó ìdajì nǹkan tó jẹ wọ̀nyí. Ah. kí n má parọ́ fún wa ìyá jẹ wá gan-an ah. ìyá jẹ wá gan-an. pàdé eh, mi as it is kí ló fẹ́ kí n ṣe fún ẹ gan. right especially ìgbà tá a ṣe pàdé padà yìí ó ti jẹ́ kí wọ́n mọ̀ wípé kò sẹ́ni tí ò lè ṣe àwọn lóore. nǹkan kékeré nìyẹn. ṣùgbọ́n Bọ́lájí mi ò lè máa bá lọ báyìí. báwo ló ṣe fẹ́ ràn kó. Ah, ah, stop ẹ dídí jáde kò tó gbogbo yẹn náà kò tó gbogbo yẹn. yeah <laughs> um, pàdé ṣé tí mo ṣe ṣá. mi ò mọ. àbí yahoo bá as in why why. correct. ah ṣe bí wọ ìwọ ò kàwé tán tiẹ̀ ẹ̀ àwa ta kà ta graduate ṣe àdíṣe ni àríṣẹ́ kí ló ń sọ yìí àwọn ìjọba ta ní nígbà yẹn ìka ni wọ́n mọ̀ kì í ṣèyàn lọ́rùn rárá tí o bá ṣe ìsìn tọ́lú wọn ṣe wàá gbé àwọn aláàánú pàdé wà tó ń dìde tó bẹ̀rẹ̀ sí ran àwọn aráàlú lọ́wọ́ àwọn yẹn nígbà yẹn wọ́n á fi gègé jí owó owó ńláńlá owó rẹpẹtẹ àmì wọ́n á gbé lọ sókè òkun ọ̀ràn wà náà minding the fact that we we suffering àti bí mo ṣe rò ó nìyẹn pé ọmọ bọ́ọ̀ jásíyàwó mẹ́rin mo ṣe já sí àwọ̀ nìyẹn o ah òótọ́ ló sọ ìlú ìle díẹ̀ ìlú ìlágbára díẹ̀ ká má parọ́ ó díẹ̀ as it is pàdé mi pàdé mi ṣó ti ṣetán láti ṣe irú iṣẹ́ tí mo ń ṣe yá nítorí pé bó ṣe wáyé ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ ti là á sáré kú ni. ṣòye mi tí wàá mọ ibi ẹgbẹ́ mi ti ń là báyìí jọ torí ọlọ́run má jẹ́ sáré kú jọ ṣàánú mi Bámidé mo ti ṣetán láti ṣiṣẹ́ tí mo ń ṣe. mo ti ṣetán. ṣó ti ro dáadáa ṣá. mo ti ṣetán ìwọ ni kò ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà báyìí jọ. ẹ̀rọ kí n bẹ̀rẹ̀ omi tán kó máa kígbe pó tuntun mú mu. Bọ́lájì mo ti ṣetán. if that is the case pàdé mi àyà bẹ́lẹ̀ ọ̀bẹ ààrẹ. Hmm? yeah let's get started. aha sáà ọ̀rọ̀ máa bá a lọ bẹ́ẹ̀ yẹn wàá ṣe ni máa sọ fún pé ọmọ amẹ́ríkà ni ẹ tó wá bí ẹ pé kí ló ń ṣe ní nàìjà sọ fún pé wọ́n ló ní ngo yẹn yà ngo yẹn dẹ̀ kẹ̀rí <laughs> ẹ̀yin lè máa ń rán àwọn ọmọ aláìní ìyá ẹ̀ máa ń rán wọn lọ sí school lè fún wọn lé lè fún wọn everything. ṣé irú òjò yẹn lè máa jẹ́ ṣá. <laughs> stop ẹ ah lámìdé tí bá ti sọ̀rọ̀ fún ẹ má máa doubt ni hmm? ó máa jẹ́ bàjẹ́ nǹkan make sure pé o bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ bá ti ń jù sí ẹ̀rọ máa jù sí má bẹ̀ bá ti bẹ́ ọ máa bá aṣẹ jẹ́. Eh, bj jọ o máa ń láti wá help me out mi báyìí mo ti ní problem díẹ̀ díẹ̀ òyìnbó tí woman yẹn sọ mo ò mímọ ti ẹ̀ gbọ́ kò yé mi. o ní láti fún problem rẹ ṣí chinese ló ń sọ ni. tó kẹ́ ṣe kó ló ń sọ mi tẹ̀ lé pé rárá ìwé òye máa wọ́n ló fà á nà án. ó ṣe bí ẹgbẹ́ ṣe ti lọ sí amẹ́ríkà yìí sọ pé bẹ́ẹ̀ ni ní ibò tó mọ̀ fún àwọn ìwé ọpọlọ wọn yí ju tọ̀dọ̀ wa lọ ó lè máa bèrè òkè mo ní mo wà Washington kí n lọ sára àwọn ìwé kan àní kí ní kan wà mí kan kí n yà fọ́tò ìjẹ́ fún mi. àṣẹ bàbá fọ ọ̀rọ̀ hàn mi ṣá ṣe wà pé délé fọ ọ̀rọ̀ mi ah, wọ́n tó yẹ pé tí n bá sílé tó bá béèrè question kan màá fọkàn balẹ̀ pé yẹ̀sọ̀ àdáhùn lóhùn ó simple náà sọmúpọ̀ṣẹ̀ dé láti China ni pẹ̀lú kọ̀ńtínà tó wà lọ́wọ́ ẹ̀ mẹ́fà ló rà láti China say you be big businessman for Naija kọ́ ojú tó wẹ̀ ẹ̀sẹ̀ kó pé méje kó ta wọ́n wọ́n wọ́n má gbọ̀n rárá o tó bá lọ ṣe bákan jù sí ní interest mọ̀ pé wà wá other sellers ah, very simple. níjẹ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀yìn mo dẹ̀ mọ̀ pé irọ́ ni irọ́ ni gbogbo ọpọlọ yẹn. ọpọlọ là ń jẹ́ ẹ̀ nǹkan tá à ń jẹ nìyẹn kò sí nǹkan míì ó ṣe wà nìyẹn you don't get brain you don't chop. mo ní suwétì ni. Ah, lábẹ́ èsì ọwọ́ yìí láàgùn. Ah, eh, eh, eh. ẹ kó mọ̀ ìdòwò mo ní ìdòwò fẹ́ yá lọ́wọ́ ẹ. ẹ tẹ̀síwájú rẹ̀ mm-hmm. continue yẹ wàá ṣeré wàá ṣeré.

bọ́ ṣe mọ̀ pé ń sìn báyìí màá ṣẹ̀ tún ní ọ̀dà tó bá wù mí màá ṣẹ̀ máa choose colour mi máa fit in pẹ̀lú bí ṣe rí ìyẹn gan náà tún rí owó <laughs> náà ló tún máa náyàn ṣe gbogbo yẹn yí wà tẹ́lẹ̀ in fact ṣẹ́rí tẹ́ bá fẹ́ ká bá yín wẹ́n tó máa kún gan a tún máa provide fún yín in fact service wọn dẹ̀ wà òkè gan ẹ máa enjoy ẹ máa really like ẹ gan ẹ really like ẹ gan èdè wa ni à ń sọ báyìí nípa owó gbogbo ẹ̀ báyìí. a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ọ́fíìsì àdúrà sí i. sẹ́yìn rò pé iye tẹ́ sọ ẹ ṣe é fipò gara díẹ̀ ṣá. ìgbà mi. and in fact a lè fún yín nǹkan tó gbàjà wa lọ fún yín ìfàkẹ́ lè mọ gan. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tún wo àwọn bòmí ìmọ̀lẹ́ ìkẹyìn oṣù ọlálẹ́ adéọlá mi rè. sà. àkọsílẹ̀ tí mo ní bíi fi hàn pé o ò tí ì ra ìwé tí àwọn akẹ́kọ̀ọ́ yòókù ra kí ló kí ló dé. ẹ ṣe sà kò ń ṣe pé ohun èmi náà kí n má ti rà tàbí wípé mò ń fi ọ̀rẹ́ kọ́ mi dágunlá. kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. sà sówó ni sà mo ń bá yín sọ̀rọ̀ yìí mi ò tí ì san school fees mi gan. Ah, ah, ah. o ò tí ì san school fees ṣé o mọ̀ pé tó o bá san school fees ẹ wọn ò ní jẹ́ kó o ṣèdánwò. mo mọ̀ sà torí ẹ̀ lèmi náà ṣe ń gbìyànjú kí n lè tètè rí san. ọ̀sẹ̀ mélòó wà ní ìdánwò yẹn kó wà. ọ̀sẹ̀ mẹ́fà ni sà. ṣé o mọ̀ pé ìwọ̀n àsìkò kéréje ló kù báyìí tẹ́ máa fi ṣèdánwò yìí. tó o bá ràwé tèmi wàá gbégbó iṣẹ́ yìí o kò dẹ̀ sí nǹkan tó máa fi dèmí lábẹ́ ọ̀run tí màá gbọ́. Ah, ẹjọ sáà ẹ má jẹ́ kí n gbégbó iṣẹ́ yín sáà ẹjọ. Ah, ṣòre tó o bá ti ràwé tèmi o sọ pé kí n jọ sáà kí n jọ sáà kí n jọ ṣé èmi ni mo bí ẹni àbẹ́mi mo rán wá sílé ìwé. mo rò pé fẹ́ràn mi lọ́wọ́ ni sà. ó mọ̀ fẹ́ràn ẹ lọ́wọ́ ṣùgbọ́n wà á fi ra ẹ sílẹ̀ tó o bá ti rówó ra ẹ sílẹ̀ wà á tọmọlúwàbí ẹ ṣe. Ah, sà ẹjọ sà tí mo bá rí owó òwe yẹn tí mo bá kó wá sí ìsìn nǹkan sà. ṣé orí ti ìyẹn ti kọjá má jẹ ìtàn ẹ àsìkò tí mo fún àǹfààní àsìkò yẹn ti kọjá kò sí eh, ilé tí mo wí yẹn eh, so má jẹ́ kí n tàn ẹ́. wo tó o bá ti ra wíìkì wàá gbogbo iṣẹ́ yìí láyé wọ́n gbọ́ lọ́rùn. ó ṣe pé èmi náà kí n bá ti ra owó. hello my dear. sá. iṣẹ́ pọ̀ fún mi láti ṣe mi ì dẹ̀ rò pé o ní nǹkan pàtàkì láti ṣe so àkókò tí mi ó ṣe pàtàkì sí mi so tó o bá ti lè ṣe léè tí mo sọ yẹn. ìjọ sá ẹ mi sá. out of my mouth. ìjọ sá ẹ ṣàánú mi. my dear. Oh ojú sá ojú ò ìṣàlù. tó o bá ti jáde bá mi tilẹ̀ kan fi sọ right now run out fast better thank you. olórí ibùkún gbà ní ìpàkíyèsí mi ò ti lè ní ìgbà nítorí èmi mo ṣe máa ń lọ jẹ́jẹ́ wọn gbà wá níbẹ̀ ni. ẹ̀rù nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ báyìí kẹjẹ ká wá. wo Táyọ̀ ọ̀nà àbáyọ kọ̀ọ̀kan kò sí mọ́ fún Déọlá o lẹ́yìn kan bó ṣe máa ra ìwé ni o ló bá tán. kí ló ń ṣe ẹ ṣé ìwọ̀n understand rárá ni. Hmm. Dr. Philip sọ wípé even though kí n ní owó tí mo yẹ fi ra ìwé mi lọ́wọ́ ó ní kò sí àǹfààní fún mi mọ́ o torí pé àsìkò tó fún mi ó ti kọjá. Ah, wàhálà dé. ẹ gbà mí tinú owó ló máa wọnú àkáǹtì mi yìí. owó wo ọlámìdé ló máa tún sẹ́yìn owó sí àkáǹtì mi jẹ. ọlámìdé wo. ọlámìdé kan náà. àjò ah, <laughs> ẹ máa gbà mí kẹ. ọmọ bàbá ẹ ti hámà mi dúró wúwo ṣé ó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. kò bá mi sọ nǹkan kan rí kò bá mi sọ anything rí. girlfriend má jẹ́ ntọ́ ẹ̀ ó fẹ́ gbé sún ẹ̀ ṣùgbọ́n kò mọ bó ṣe máa sọ. <laughs> ó fẹ́ gbé súnmọ́ mi hmm. kò wá mọ bó ṣe máa sọ ló bá ń sẹ́ńdà dúró owó tó tó ìsinmi. Ah, wàhálà yìí ti èdè ní ọ ọlọ́run àbá ṣe ń jọkàn gbọ́ rẹ sórí eré tíṣu ti ya wọlé jẹ́ ká mú gbòòrò lọ jẹ́ ká tètè padà lọ sí boutique tá a lọ lánàá yẹn àwọn heels ayé tá a rí lánàá yẹn àwọn baddest heels tá a rí tá a lè rà lánàá yẹn jẹ́ ká tètè lọ ṣàwọn pati ah, sade yẹn máa bad ọlọ́ máa ba ayé wọn jẹ́ mbẹ́ gbogbo àwọn ọkùnrin tó wà ní àwọn ọba tí wọ́n jẹ́ ní. ṣé wọ́n bàtà wá báyìí a kò wọ́n máa gbélé yẹn kọ̀ọ̀kan ṣòdì ni pé mikaela sọ sórí ọ̀rọ̀ kan ní pẹ́pẹ́ sọ sórí ọ̀rẹ́ Susan mo ti máa ń rí tipẹ́tipẹ́ kí má parọ́ fún ọ fi ilẹ̀ ó máa ń ṣe bákan bákan mo mọ̀ pé big girl ọ̀rẹ́ ẹ̀ o ṣùgbọ́n ó mọ̀ nǹkan tí mo fẹ́ ni pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ kù mm-hmm. ṣe mo fẹ́ kó bá mi bá Susan sọ̀rọ̀ mo fẹ́ déètì ẹ. déètì ẹ wò Bọ́lámídé mo ń assure yín sí pé Suzanne, í Susan kò sí wàhálà Susan bọ́ọ̀rẹ́ mi ni kò sí problem náà. o ò ń sọ fún mi pé kí n fọkàn balẹ̀ wàá dẹ́ gbádùn ọmọ mi gan gan <laughs> ìwọ ọkùnrin olórí burúkú yìí kí ló tún fẹ́ kí n tún ṣe náà mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò máa gbọ́. ṣé ìwọ jọ lọ́hùn tó bá máa jọ lọ́hùn mà ní jẹ́ kójú rọ o ó ti ṣe tipẹ́ o tí tèmi ló máa fi ṣàṣeyọrí yẹ máa fi ẹjọ́ ẹ máa fi sun authority school wọn máa fi àjẹ ó dé máa gbàṣẹ lọ́wọ́ ẹ. o bó ṣe ń wò mí olójú dúdú tó ṣe ń ranjú àgbáyà òṣì. <laughs> oh my god <laughs> ah, ah wọ́n máa ń sọ àwọn ẹranko tó máa kànyàn pa ìgbín náà yọjú. wàá fẹjọ́ mi sùn. sùtani mo bí ẹlẹ́rìí ní sùtani Fẹ́mi Adéwọlé vice chancellor yìí Abídàpọ̀ Adélùgbà dín ní go ahead lọ́fẹjọ́ mi sùn. wàá fi ẹjọ́ tèmi Philip Ọlásùnbọ̀ sùn ah, ṣòro Philip tó tẹ wá ṣe Philip tó ṣe yìí ọ̀sẹ̀ mẹ́ta gbàgbọ́ wọ́n fi mọ̀ ọ́ máa ń na ẹ̀ máa ń na ẹ̀ nínú ọgbà yìí ojoojúmọ́ fún ọ̀sẹ̀ mẹ́ta ni màá fi nà ẹ́ dánwò láfẹjọ́ mi sùn go and try it lọ. No. Yes, come in. Báwo ni. Ọlámìlí báwo ni. yes mo ok. tinú sọ wípé o ní o fẹ́ rí mi. yẹ ó sọ mo ní pé mo fẹ́ rí ẹ. ṣé kò sí ọ. Eh, ṣé kò sọ nǹkan tí mo fẹ́ rí ẹ fún fún ẹ. náà kò sọ nǹkan kan fún mi ó kàn ní o sọ wípé o fẹ́ rí mi. ok uh, sit down please sit down. <laughs> ṣé o fẹ́ anything. no mo wà ok. okay. Uh, nǹkan tí mo fẹ́ rí ẹ fún náà ò hard mo ti máa rí ẹ tẹ́lẹ̀ kí n tó máa rí ẹ pẹ̀lú Bọ́lájí àti Tinú mo wò pé mi ò mọ̀ bóyá bóyá èmi àti jọ wà bóyá o lè date excuse me Ọlámídé dunu o mọ nǹkan tó ń sọ ṣá ṣe nǹkan tó ń tra láti sọ ni pé kémi àti ẹ wa. bùkún mi ṣé bí mo sọ fún ẹ pé wọ́n halẹ̀ mọ́ Dr. Phillips ló jẹ́ kó fi ẹ́ sílẹ̀ nígbà yẹn. Hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀ ní bínú ni àgbàtẹ́ padà ká mi náà kí ni wọ́n máa wò ó mi ìmọ̀ tí mo fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ fún yín ni mi ti fẹ́ kẹ́ fi mí ṣe rárá àti rárá ẹ wò kìdè wá ń ṣojú èmi náà o níṣẹ́ ni olórí burúkú Dr. Phillips yẹn níṣẹ́ ló fi tipá bá mi lò ó. ti mímì pa mi o mo dẹ̀ ti lọ pa ìwọlé Dr. Phillips lórí kódà ó ti fún mi dalẹ́ ọ̀la báyìí. di ọlá ọ̀rẹ́ mi mo dẹ̀ má bínú sí mi wọ́n mi ò mọ̀ ń mọ̀ ọ́n mi mi mi mi ti ọmọ tí mo fẹ́ sọ̀rọ̀ fún ẹ lọ́jọ́ yẹn ni kí mi ò ti wá fi tèmi kó bá tiẹ̀ báyìí ilé iṣẹ́ wa kò bá bí kò ṣe pé lóru burúkú má ṣàkànnì Dr. Phillips yẹn. Ah! kí ni mo wá fẹ́ ṣe báyìí. Hmm. Ah! ẹ wo ọ̀rọ̀ yìí tó ti ní lẹ́nu ó buyọ sí o. ó buyọ sí jàre ó bu sí i. Ah! Hmm. níbo ló dá di ọlá. Díọ̀lá. Díọ̀lá. <laughs> so báwo ni mo ṣe fẹ́ believe pé èmi ló nífẹ̀ẹ́ jù láyé. o ṣe mo fẹ́ kó sọ àwọn nǹkan tó bá ń fẹ́ sìn sìn sìn kí n lè máa ṣe fún ẹ immediately. you don't mean oh yes i do. oh well, alákọ̀ọ́kọ́ náà wàá máa tọ́jú mi dáadáa. Um, gbogbo nǹkan tí mo bá ti fẹ́ wọ́n máa ṣe fún mi. mo fẹ́ aṣọ ni mo fẹ́ bàtà ni owó nínú ni anything tí mo bá ṣàti need wàá máa ṣe fún mi. that's fine by me. Mm-hmm. oh yes. <laughs> um, uh, nǹkan kan tó wà. kí ni ẹ. sórí eléyìí tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ó máa lágbára díẹ̀ nítorí pé tó o bá lè ṣe ó máa fàjà láàrin wa débi pé ìjà yẹn ò ní parí títí láéláé. sọ nǹkan náà kí n gbọ́ sọ. sórí mo ẹ wà yìí mo blunt gan. mi ráyè oṣù mi ráyè ìrànà mi ráyè ìwọnú ọgbẹ mi ráyè gbogbo ẹbí ọkọ ẹbí ìyàwó ìyá ọkọ ìyá ìyàwó yẹn I don't like it. ẹ ǹ wo Ọlámídé wọ́n sáré wá lọ sọ́dọ̀ àǹtí chemist sọ fún wọn pé mo ní kàn máa fẹ́ ní oògùn ibà orí fífọ́ ara rí aṣàpọ̀ṣá bá ṣe. kúrò rẹ̀ báwọn àwọn ọ̀hún sọ pé kí n gba oògùn orí fífọ́ ara ríro pẹ̀lú oògùn ibà alákápọ̀ àpé tàǹbà ti tán máa fún un lọ. ìyá rẹ ní kó gbogbo orí fífọ́ ara ríro alákápọ̀ wo gbogbo gbèsè ìyá rẹ rèé tó ti jẹ tẹ́lẹ̀ mo ṣe ni wá bá wọn níbo ọlọ́run ló mú ọ wá lọ sọ fún wọn gbogbo owó mi ló bá ń gbà wá bọ́ọ̀tà mo ní o bọ́ọ̀tà. babalámidé babalámidé. Daddy. Kome, kome, kome. Babalámidé. Babalámidé. Babalámidé. Kú ọ̀nà babalábídé babalábídé fẹ́ ṣe bẹ́ẹ̀ babalábídé ṣàánú mi babalábídé ah mo dáná mo jẹ pèsè mo jẹ pèsè ẹgbẹ mi o babalábídé o babalábídé sọ̀rọ̀ ṣàánú mi ṣàánú ìwọ́jú mi ṣàánú mi ṣàánú mi. mo kí gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí wípé ẹ kú rọ́jú ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú àṣẹyìndè alàgbà oṣù ọlálé ó ti wáyé ó sì ti rí ayé ṣe àwa tó kù ò ní kí a múra ṣiṣẹ́ ọwọ́ wa torí pé dídé olùgbàlà ó súnmọ́ kankan àwọn ó padà ní ṣùgbọ́n ìwà alàgbà oṣù ọlálé yóò máa tọ̀ lẹ́yìn ní ìkóríta yìí ẹ ó fi eru fún eru a ó fi erùpẹ̀ fún erùpẹ̀ ẹ fún màmá wa kí wọ́n bù sí àti àwọn ọmọ pẹ̀lú mọ̀lẹ́bí tó kù. oṣù ọlọ́ọ̀lẹ́ àjàdí kọ ọkọ mi má sùn lọ́rùn o má bójú wẹ̀yìn kó má wọ mí àtàwọn ọmọ tó fi sílẹ̀ fún mi. mo fẹ́ràn ẹ o mo fẹ́ràn ẹ àmọ́ mo gbàgbọ́ pé ọlọ́run ọba fẹ́ràn ẹ jù mí lọ ní. ó dàárọ̀ ọkọ mi ó dàárọ̀ sùúrẹ́ o Àjàdí. Yeah. mi. ẹ mo dúpẹ́ ẹ mọ̀ ta. kò búrò ẹ ṣeun. má bínú pé mo pẹ́ jẹ nínú àwọn ọlọ́pàá yín rà bí a yẹ ẹ̀pẹ́ sí méjì dọ́gbadọ́gba. ó gbọ́dọ̀ jíjà o. alákọ̀ọ́rí ìyá oníbúrẹ́dì ó ní padà wàá gba five naira mo ní ayé ẹ̀ yọ òun mo ṣe dúró. ìyẹn ń ṣe problem ṣé mo ṣe wà yìí èmi nìkan làwọn òbí mi bí náà bàbá mi dẹ̀ ti kú yes. bàbá ẹ ti kú ẹ so mọ̀mí sí ẹ̀ ń kọ́. ṣe mami mami náà ti kú. omi ń pe òní ìyá àti bàbá láyé. <laughs> mi ò ní. o tiẹ̀ bẹ́tà báwọn méjèèjì ṣe ti kú dànù yẹn ah, kò ní sí wàhálà kankan ọkàn mi ṣe balẹ̀ sí ni pé relationship mi àti ẹ̀ máa last. oh yes. <laughs> Um, I love you. I love you too darling. jẹ́ kí n tètè bá ewu oúnjẹ okay. àpáta ayérayé ṣe ibi Diola ṣé o dẹ̀rọ pé nǹkan tó fẹ́ ṣe yẹ kò ní lẹ́yìn ṣá. kí ni mo fẹ́ ṣe jẹ́ kí n lọ bá a kó ṣètòjú ẹ̀ kúrò mo mọ̀ wípé ọlọ́run aláàánú á gbẹ̀sán nǹkan tó fẹ́ ṣe fún mi. kì bá dákú òru dáadáa o. Zainab wo tí wọ́n bá sọ wípé yóò ń jìyà láyé èmi àti mọ̀lẹ́bí mi á jìyà mo ti wá pinnu láti gbìyànjú gbogbo agbára mi wípé ìran mẹ́ta tèmi kò tó ṣe torí ẹ̀ ni mo ṣe ń tiraka láti kàwé mi. elédùà ní ètò ìfolikálukú wa àmọ́ èmi mọ̀ pé gbogbo àdópin lọ́jọ́ kan. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣẹlẹ̀ àní Dr. Phillips hmm. Dr. Phillips ti lu mágùn. Dr. Phillips lára ta ni. gbọ́n pọ́n ní lára akẹ́kọ̀ọ́ kan nínú ọgbà yìí náà ni. irọ́ ni o. Dr. Phillips olùmagun ó ti kú. wàhálà ìtàlá ó ti kú. Dr. Phillips ti kú ah, ọlọ́run ṣeun. ìwọ ọlọ́run mà tóbi lọ́ba o Dr. Phillips olùmagun ó kú. Ah! Dr. Phillips olùmagun. ó ṣe bọ́ nìyẹn o. Ah! n wo ẹ̀yin àti ta ẹ wá máa lọ ètò ẹ ṣe é nu lè tó ẹ lè wá kó bá mi ṣe ẹ mọ iye jẹ ẹ tún kọ wọlé kò kò rọ ìtẹ̀sẹ̀ tó ìtẹ̀sẹ̀ ti tó báyìí ẹ lè wá bá tèmi jẹ ẹ mọ iye jẹ nu lè ẹ wá máa lọ kó ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ ọ èyí náà táwọn iye ẹjẹ. bírákíà ti kà ẹ ti ẹ̀ mi mo ṣáà ń bẹ̀yìn náà ni máa ṣàwò yín jọ máa fún yín. ǹtẹ́ ṣe tó ah. ẹ mọ̀ lọ. ẹ wo ìwọ bàbára mi tí ò yá ni ò lọ bí iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ṣé pẹ̀lú ṣé àgbàfọ̀ yìí náà ní ìwà dúró mi ò ṣe mọ́ ẹ wá mọ̀ lọ. kò ṣeé ṣe mọ́ ẹ ń wẹ́ ẹ ń wẹ́ lò mí ǹtẹ́ ṣe tó. má sọ ẹjọ́ ah. ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú. ọmọléwé ọ̀rọ̀ nípa kúta sọ̀rọ̀ rẹ o nípa kúta ṣiṣẹ́ mi ẹ wá máa lọ torí ọlọ́run ẹ ti ṣètò owó lé ọdún mẹ́ta kí ni kí n fi kún. Ah, ẹjú kò sí ibi tá a máa lọ ah, ẹjú. Ah, bí ẹ rí ẹ lọ yín ọkàn yín ọkàn mi o ẹ jẹ́ ń wá lómi tó mọ̀ gbénu lé lọ ẹ wá máa lọ ẹ wò má bá ń sọ ohun tí ò ṣe oúnjẹ má bá ń sọ ohun tí ò ṣe. ẹjú ìṣàánú wa. ó ti tó gẹ́ ìtẹ̀sẹ́nu lè tó ẹ jẹ́ àwọn èèyàn gidi àwọn èèyàn gidi tí ó sanwó kán wá gbalé tó wọn ò pokùn mọ́ báyìí ọ ti dá báyìí ẹ wá mọ̀ lọ n ò lè wá n lè wá kú ẹ lè tó ti ti kó báyìí láyé ti tèmi ẹ wá mọ̀ lọ ẹ ṣe ń wo tó ń bá tún kù gbọ̀n wọn kò jáde ẹ má wọlé bọ̀ ọ́ ń tẹ́ sẹ́nu. o ṣeun ọkọ mi èlò lówó wa. twenty naira ni. twenty naira. bẹ́ẹ̀ni. ẹ dúná ìwọ kọ́ ni sarah àbúrò gbadé. ara o ṣọlá ni orúkọ ẹ̀gbọ́n mi. ṣé jẹ́mi lè fẹ́ fún mi ṣá nítorí mi ò tí ì pawó ní àárín ìrìnàjò alára. nítorí tí ẹ̀ ṣẹlẹ̀ ni pé máa padà mú owó yẹn wá ni. Ah, ah. ṣé ẹ ṣe é ṣe ṣá ẹ fẹ́ wá pè ẹ ẹ̀ mówó lọ́wọ́. má bínú màá mi gbàgbé pọ́ọ̀sì wọn sílé ni tèmi bá ti délé ńsìn màá bẹ̀ mú wá má bínú. àǹtí ẹ má jẹ ìsìn yìí o torí mi ò lára o ṣe o. fọkànbalẹ̀ máa fún ẹ. àbí ṣé kí n tẹ̀lé yín ká lọ ni. Ah, ah, ṣó lè tó yẹn ni mo ní mo máa mú wá ń sìn sìn. ẹ má jẹ ẹran yín létí o. ibi twenty naira ni wọ́n mú wá fún ọ ṣé ọkọ mi wàá máa tà. ṣe máa bẹ mú wá ń sìn. ajé o. Eh, Adéọlá dùnú ṣé àwọn tó ní wọ́n fún ẹ ní nọ́mbà ẹ̀gbọ́n yìí ṣé kìí ṣe pé wọ́n dẹ̀ mú òun lóhùn ṣá. Máàmì mi rò bẹ́ẹ̀. bóyá kò dẹ̀ padà lọ bá wọn bóyá wọ́n á fún wa ládírẹ́sì ibi tó ń gbé kákúkú wa lọ. ó dà má lọ bá wọn. Ah, ó dà ó lọ. ṣé wípé nínú ọlá nínú ọlà ń bì ń lo wà lóòótọ́. dàmí kí ló tẹ sá fún wa látijọ́ yìí. <laughs> màmí ṣé bí mo ti sọ fún yín lórí fóònù mo ní àwọn abayín ládùúgbò màá wá rí yín ẹ ṣe láìkí wàhálà báyìí. èmi lánìdé èmi fẹ́ràn wàhálà ó ti gbàgbé pé mi ni mo bí ẹ ṣá. bọ̀dá mi ẹ̀yin ń jayé ń bíbá ẹ̀ àwa ń jìyà lọ́hùn bọ̀dá mi kò dáa o kò dáa o bọ̀dá mi ẹ̀dùn náà lámìdé ṣé ó yẹ kó o ṣe báyìí fún mi. ẹ má bínú màmí màá wá rí yín sẹ màá wá rí yín ládùúgbò ṣẹgbọ ẹ kàn bá mi gba ilé ìkẹbà mi kẹkàn fọwọ́ bá. kí ni èmi ò fowó ẹ torí ẹ owó ẹ kọ́ la fi wá bí yìí tó bá ti jẹ́ wípé bó o ṣe ṣe fún mi bẹ́ẹ̀ ló rò pé ó yẹ kó o ṣe fún mi ìwọ jókòó sínú ọlá àtọ́là ẹ̀mí ìbá kó o máa gbádùn máa jayé orí ẹ̀ àwa lọ máa jìyà wa lọ́hùn àmọ́ dá mi lójú pé ó máa lẹ́yìn ọmọ ìṣòro. délé ẹ sọ̀rọ̀ náà kí ló ń ṣẹlẹ̀ báyọ̀ kí ló ń ṣẹlẹ̀ náà. gẹ̀tẹ̀ gẹ̀tẹ̀ wo a ti wọ ga o a ti wọ ga owó ti wọ owó wo owó wo la sọ yìí. àà ah, bọ́dà mi ìjọ ọ̀la tí wọ́n fẹ́ sọ ni. Ah, ìjọ aka ẹ̀ náà ni. mo gbé. Ah! báwo ló jẹ báwo ló jẹ jẹ. Ọlọ́run gẹ́ńjẹ́ níṣẹ́ yẹn gẹ́ńjẹ́ níṣẹ́ yẹn ọdún bàbá gẹ́ńjẹ́. kò kí ń ṣe gẹ́ńjẹ́ ni iṣẹ́ yẹn ṣe kí ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló fi bẹ̀rẹ̀ fi ń gbowó tó fi mú oúnjẹ nígboro àwọn fẹ́ introduce wa báwọn ní àkà àwọn náà scan wa tó kò ṣe pé iṣẹ́ yẹn ń bàjẹ́ rárá ẹ má yẹ ká sọ̀rọ̀ iṣẹ́ yẹn ń lọ two four seven. èmi èmi bj èmi sharp shooter mi ò ṣíta rí gbogbo ọpọlọ mi ń jà ní anytime any day èmi tó yẹ kó mo ń gbọ́ ìṣúná bá yàrá yàrá anybody wọ́n á tẹ̀ mí lójúmọ́ lẹ̀ wọ́n tẹ̀ mí mọ́lẹ̀ ah ọmọ ọmọ ah àwọn tọ́ mi jà ọ́. ọmọ mẹ́rin hmm, hmm, hmm. ah, ọ wọ́n ti dojú ayé o. ìjà tó dojú ayé lọ. ok sọ àlà. ẹ má wọlé iyán ti dàtún mú ọbẹ̀ ti dàtún sè é fi gbogbo ẹ̀ lẹ̀. èmi. all right. but we have to act fast. ọlámídé kí ló ṣẹlẹ̀ sí wọ bọ̀bọ̀ yìí àtẹ̀kùn tó ti dé o ò wọnú ilé wa o kàn jókòó síbẹ̀ òun kọrin mọ́lẹ̀ òun kọrin mọ́lẹ̀ òun pòṣe kí ló ṣẹlẹ̀ náà. wàhálà kan ló wà. wàhálà kí ni. sori oníṣẹ́ kan tá a fẹ́ ṣe bọ̀bọ̀ korean kan náà introduce wa sí o máa hack sí gbogbo àwọn tó máa transfer àwọn tó máa ń wáyà owó sí offshore account yẹn àkọ́ni láti fún ní details gbogbo àwọn politician tó máa ń kówó pamọ́ yẹn òun kọ́ máa háàkà á dẹ̀ máa sọ bí tó máa darí owó yẹn sí ó tán. Hmm, kí ló wá ṣẹlẹ̀. ẹyin awakọ̀ la mọ bòbó yẹn directly so àwọn guys tó ń gbéṣẹ́ yẹn wá àdàrí gbéṣẹ́ yẹn wà right àti kó jíjẹ tó fẹ́ gbà àti kówó fún wọn gbogbo everybody ní àṣegéǹjẹ ni hmm? àwọn ẹ̀sẹ̀ gbà wá ni. irọ́ ni o ọlọ́run. Ah! wọ́n gba yín ẹ dúró ṣé kò ń ṣe pé o ti kówó tiẹ̀ sí àárín ẹ̀ṣà. Ah, o kówó síbẹ̀ ah, mo kówó síbẹ̀ gan-an. ìwọ náà fún iye owó sílẹ̀. gbogbo tó wà lọ́wọ́.

anytime má dà sanwó padà padà má dà má dà fún mi padà. owó tí mo fi tèmi ti gbà kọ́ wá dá padà láti gbà wo jóná irú àrùn òṣìwò ni wọ́n fẹ́ jẹ́ náà. ìyá àjàgbé ẹ kọ́wọ́ dáwọ́ padà fún ẹ àbí ó sọ ni bàbá àjẹ̀bú dá padà well kò possible sórí owó yẹn tó gbélé fún wọn yẹn ó ti lọ tèfètèfè tó bá ra ó ti dọ́dọ̀ àwọn tó ń ra nǹkan lọ́wọ́ wọn wọ́n ti gbalé wọ́n ti ra mọ́tò wọ́n ti fọ́níṣì ilé wọ́n ti ra plasma wọ́n ti ra gbogbo nǹkan pátápátá in fact owó yẹn kò tó wọ́n sì ń plan àti wá gbà sí lọ́wọ́ ẹ̀ so kò má tiẹ̀ rò mọ́ rárá kò má ronú lọ síbẹ̀ tó bá wábi tó fẹ́ ronú owó sí má rọ̀ lọ bẹ̀rù ṣojúgbọ́. wúwúwú sórí ká tiẹ̀ gbé gbogbo ìṣòro tiẹ̀ yẹn ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan mo ní ìdòwò. ẹ máa bá ẹ wá náà nìyẹn. wàá wá àpáta ayérayé ṣe shebi ìsàlẹ̀ mi jẹ́ kí ó. iṣẹ́ ọkọ mi iṣẹ́ mo dúpẹ́. Hmm. ẹ̀lẹ́ àǹtí. ẹ̀lẹ́ aya mi <laughs> ìyá ọlámìdé kí lẹ ṣe wá sá fún gbogbo ẹbí báwọn nígbà tí ì ṣe pé nǹkan kan ṣẹlẹ̀. Ah, ah. àǹtí Rádékẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ ah, ṣé ẹ rántí ni ẹ rántí ni tó gbé mi sápò lábúlé. ó dá a dúpẹ́ ọlámìdé mi ń kọ́ tiẹ̀. ọlámìdé yín wà àlàáfíà lẹ́yà mi lọ́hùn ó wọ̀ lọ́hùn dá yín sí. àbẹ́rẹ́ bó ṣe jọ yóò rú wọ́n wá wàyà lọ bá a. ìyẹn onírú náà ló jọ hmm. àbí o àwọn èèyàn nìyẹn hmm. ọlọ́run dẹ̀lẹ̀ fún wọn. ẹ ṣeun adúpẹ́ pé ọlọ́run jẹ́ ká tún ríra láyọ̀ àti àlàáfíà ọ̀rọ̀ kan ni mo pè ọ́ fún ìyọlámìdé ǹjẹ́ ẹ rántí pé mo sọ pé àwọn ẹbí wọn fẹ́ pín ilẹ̀ kan gbà kan. ilẹ̀ mm, bẹ́ẹ̀ ni àmọ́ mo rántí wípé nígbà tí mo ní kí ọmọ wá kó wá béèrè èyí tó kan àwa bọ̀dá àdìo sọ fọ́mọ pé kò sílẹ̀ kankan. Hmm. bọ̀dá mi àdìo ẹ wò nígbà táwọn mọ̀lẹ́bí pín ilẹ̀ ìdí igi kọ̀ọ̀kan ni wọ́n pín sí. Si éèkà mẹ́fà ló kọ̀ọ̀kan rẹ̀. ẹ́ éèkà mẹ́fà ni. ilẹ̀ éèkà mẹ́fà. mẹ́fà ni. tán mm. kì í wá ṣèyún nìkan o nígbà tó dọ̀sẹ̀ tó lọ làwọn kan bá wọnú abúlé wa wọ́n ní wọ́n fẹ́ dá iléeṣẹ́ ọ̀gbìn àti ẹranko sílẹ̀ wọ́n wá fẹ́ ilẹ̀ rẹpẹtẹ wọ́n bá ní wọ́n fẹ́ nínú ilẹ̀ yín wọ́n ní wọ́n fẹ́ éèkà márùn-ún bó bá ní wọ́n mú sùúrù o wọ́n jẹ́ ìfojú kàn yín báyìí bóyá ẹ̀ tà bóyá ẹ̀ tà. Ah, àǹtí Rádékẹ́ ẹ mọ̀ tún wa kọ àwà sẹ́yìn èló nílẹ̀ náà tó àbí wọ́n ti sọ iye tán fẹ́ rà ni. Hmm, tí n bá gbọ́ dáadáa lẹ́nu àwọn tí wọ́n rà ilẹ̀ ọ̀dọ̀ wọn hmm. wọ́n ní ilẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ éka kọ̀ọ̀kan wọ́n ní wọ́n rà ní mílíọ̀nù méjì. mọ́mí mami. mílíọ̀nù méjì àtàbọ̀ náírà lẹ́yọ kọ̀ọ̀kan. ẹyọ kan. mami ah, ẹ fi sórí rẹ. ọkọ mi ò ṣe ọ̀la lé ah, ọlọ́run ò ṣe o nítorí pé ṣe àánú yìí dúró torí pé ṣe àánú yìí dúró olúwa ẹ ṣé olúwa o olúwa ẹ ṣé àánú yìí dúró. ogun ti lọ ní àná pẹ̀lẹ́ omi kò ya ni o o ti gbọ́ kò ṣàràgìrì orí bẹ́mi àti ìyá rẹ bá ṣe ń dààmú lórí yín kọ́lọ́ ó jẹ́ ajére yín ni o ó yà rẹ́rìn. rẹ́rìn. ọbẹ̀ sùn ah, ọlọ́run ṣe kò sùn dáadáa ó ti gbọ́ oògùn mọ́ ó yìí ṣiṣẹ́ ó yìí ṣiṣẹ́ lára rẹ̀. ẹ̀gbọ́n mi kí ló tí wọ́n fi na dáàdì báyìí. ṣé o gbọ́ nǹkan tá à ń sọ látàwọn ọ̀nà dáàdì jẹ́ra fún un ló jẹ́ kó na dáàdì bẹ́ẹ̀. kí ni wọ́n fowó yẹn ṣe. ṣèbí ó tọ́ fi tọ́jú ẹ̀ nígbà tó wà lọ́sibítù 大家要讲 ṣé ìsúnmọ̀ nǹkan tó ń sọ yẹn ní àwọn ṣe ní gbé ẹni wọn máa gbé mẹ́rin ah ọmọ kí ṣọ̀hún kì í ṣọkùnrin ni ah, ó ń ṣọkùnrin. ọkùnrin ni mí àmọ́ ogun ètò ìsọ yìí ó le díẹ̀ àbí báwo la ìfẹ́ ṣe é sí. ọmọ dákẹ́ jàre dákẹ́ òun jẹ́ kí mi sọ fún ẹ bí mi ṣe wà yìí ọ̀dájú ni mí o mo dẹ̀ láti yí owó yàtọ̀ sí kí n gbé bọ́n ẹni àwọn mo gbọdọ̀ lówó ah, ìtumọ̀. ọ̀rọ̀ tó ń sọ yìí mi mọ̀ pa ti lùsòwò gan-an tí a bá taba ń ṣe normal ìyàwó wa lọ o get tó bá tó time kan mágàmá sanwó náà adama arí gbogbo ta lose yẹn padà. àwọn èkìlì òkè kí ni sọ látijọ́ rẹ̀ owó ò ní sọ látijọ́ rẹ̀ jẹ́ kí n sọ fún ẹ. mi ò lè jókòó tó owó kéékèèké ọkọ mi ti sún I got to get big money ẹmọ owó tó tó tó mad ti tèmi ni pé ṣé wàá ṣe àbó ṣe dáhùn. Ah, má ṣe má ṣe kọ́tùmọ̀ fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn mo fẹ́ ràn bọ́ọ̀sì mú bọ̀. ẹjọ họ ẹjọ yẹyẹyẹ. move to move it do anyhow you see anyhow. délé báyọ̀ ẹjọ́. ọ ṣètò ọjọ́ kí ni túmọ̀ yẹn sì. ah wo gbàgbà lọ́wọ́ ẹ̀ kó ṣiṣẹ́ tó fẹ́ ṣe jà yìí ee eh, bọ̀bọ̀ fara ẹ balẹ̀ o. jẹ́ kí n sọ fún ẹ ṣé ní bó ṣe wà ìwé nìkan la jòjì láì ní wa náà. sam cousins mi kí wọ́n lò ní. Ah, bọ́lá ti jọ bọ̀bọ̀ fara balẹ̀. Ah, ah, yé ẹ ẹ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ o ẹ má bẹ́ẹ̀ tẹ́ bá gé tẹ́ bá gé. wá ni mú wá báyìí o. <laughs> ẹ máa kó bàbá olóde ìgbà tó ṣe bá ṣe ṣe mọ́ra ìrọ̀ ah, ìrọ̀ ìrọ̀. ẹ ṣeun gan ni. ok o. ọ ah, mo dúpẹ́ o eh, eh, ẹ ṣe gan ni o ẹ bá kí àwọn èèyàn mi ah, o ẹ ṣe gan ẹ ṣeun ẹ ṣeun àjọ ayọ̀ wa ọlọ́run ọ̀gùn ṣàánú ẹ̀yìn náà. Eh, ọlọ́run aṣàánú wa. bàbá níbi hmm? tí àwọn ọlọ́pàá bá kéèsì àwọn ọkùnrin náà dé náà. àwọn méjì náà àwọn ọmọ wọ́n ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá èyí sì tí bọ́sì ìbánjọ́ oníhun èèyàn wà lé òsì bá lọ ń gbà tọ́jú lọ́wọ́. ṣùgbọ́n wọ́n ní ọ̀rẹ́ ni gbogbo wọn jẹ́ síra wọn. Ah, tòótọ́ ni gẹ́gẹ́ bí ìtì bẹ́ẹ̀nu léhùn ṣe wí fún mi ó sọ wípé ìkànnà wọn ọ̀rẹ́ àti kékeré àwọn jọ dàgbà papọ̀ ni. Ah, ó ga o kọ́ ló ń ṣàánú wa ni. ọlọ́mọ máa ṣàánú wa o. Ah, àbí o àbí o. tó o bàbá mi rí i lọ́wọ́ bí a tún máa ríra nígbà míì nìyẹn. ẹ̀yin ó wá tún dìgbà wo gẹ́gẹ́. máṣídìí hospital ìjọba tó wà ní abúlé ọ̀dọ̀ wa ní ojú mẹ́rin mo lè fi yẹn yọjú sí yín. ẹ̀yin ọ̀nà àdá ẹ̀yin ọ̀nà àdá ẹsẹ̀ ọ̀gá ni ẹsẹ̀ ẹ ṣe ah, gan-an ọlọ́wọ́ gbàdúrà yìí náà. mọ̀ ṣe tó ṣe kí láà dé báyìí ọ̀dà. Ah, ó yẹ o mọ̀ pé lóòótọ́ ni ọ̀rọ̀ èèyàn ṣòro o. Ah! ilé ayé le. èèyàn ṣòro finá tán láyé yìí hmm. ayé ṣẹ̀ṣẹ̀ ń yé mi bọ̀ àṣeyẹ kò sí ìgbàlódé. bẹ́ẹ̀ ni o ò gbọ́ tí yorùbá máa ń sọ pé ọmọ ìyá ìyá ọmọ bàbá nìkan ní ibà ẹ ń bá sọ lẹ́nu ó sàpò yàpọ̀ pàtàkì lọ̀rọ̀ ìyá àti mọ̀lẹ́bí lára ọmọ. Hmm. ó ti tàpá sọ̀rọ̀ tó wá ṣe ṣe kí ìyá mi fún jẹ wọ́n ní kò sí bá a ṣe rè tó bí òbí èmi ó gbọ́ ọ nímọ̀ràn kó o padà lọ sílé kó o rèé báwọn mọ̀lẹ́bí rẹ kó o tọrọ ìdáríjì ó sì dá mi lójú gbangba gbàgbà ó foríjì ọ bẹ́ẹ̀. náà ni mo fẹ́ kó o ṣiṣẹ́ lórí tó yẹ. ǹlẹ́. dà fún ọ o ṣe wo ẹ àtúnṣe. má pẹ́ o má pẹ́ lórí kiri wọn. ta ni mò ń wò yìí. Ọlámídé. Báwo ni wọ́n? jọ̀ọ́ màmí ẹ dáríjì mi. lórí ìdáríjì mi jọ̀ọ́ ọmọdé ló ṣe mí. Ọlámídé. Mami. Tí mi ò bá dáríjì ẹ̀, kí ni mo fẹ́ ṣe? Ṣé mo fẹ́ sọ wípé èmi kọ́ ni mo bí ẹ̀ náà ni? ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí láti sọ lórí fóònù mo dẹ̀ jẹ́ kó yé ẹ wípé mo ti dáríjì ẹ̀ nǹkan kan ló kàn jọ mí lójú mi Ọlámídé kò yẹ kó jẹ́wọ́ kò tiẹ̀ yẹ kó jẹ́wọ́ ló máa gbúwà báyìí tí ì ṣe wípé o mọ ìpínlẹ̀ sẹ́ mọ̀lẹ́bí o mọ̀ pé lórí ọ̀rọ̀ ìwọ àti ìyàbúrò ẹ̀ òun ni bàbá yín ṣe wàhálà lé lórí títí títí títí títí pé kẹ́ lè jẹ́ èèyàn tó fi kú bàbá yín kú tán èmi náà tún náwó gbé ah, mo adúrú ìyà tí mo jẹ lórí ilé àmọ́ síbẹ̀síbẹ̀ mo ti forí jì ẹ́. ìjìbà nikokombe kidogo damu. It's all right, yeah. Shit. Ah, we'll go. Right, adores your life.